for me. sí ọkọ̀ ní báàgì mi sà mò ń lọ bí iṣẹ́ mi sà. bẹ́ẹ̀ ṣe máa ń purọ́ nìyẹn ìbọn wà ní báàgì ẹ ẹ máa purọ́ pé kò nú ẹ. jẹ́ kí n wo. ìbọn kẹ àrárá o ìbọn ní báàgì mi kẹ èmi lọ bí iṣẹ́ ni o. àwọn aṣọ náà tí mo fi báàgì láíláí ní ìtàn. àwọn òkú ẹ ah! get out kó ṣe kú wíwá yìí. àbí sà. sà. bí olùkọ́ ló kọjá lọ yẹ. àwọn ni sà. ah ìsúkọ́lẹ̀ màmá rírà. lè wá dé station wa. kí ló ṣẹlẹ̀ mọ́tò ilé ìjọ mọ́tò òbòdò ìyẹn pé mo dress mo lọ sọ́fíìsì ní this early morning please. ó dà pé ńlá gidi gan àbí mo ní mọ́tò ìmọ̀ àtẹ̀lé wa dé station wa ẹni sójà lè ní ó yá gidi gan. báwo lẹ ṣe wọ ẹkọ ṣe máa dá mi dúró just by that mọ́tò máa tẹ̀lé mi lọ. bọ̀ ẹ fọ́nìṣà báwo lẹkọ ṣe ní kí gbé mọ́tò tẹ̀lé yín just like that ṣé mọ́tò ilé ìjọ mọ́tò olè lójú yín ẹ gbé mò ń lọ ibiṣẹ́ ni. ẹ wọnú mọ́tò yẹn sìn ó station ẹ lókun ẹ mọ bó ṣe ń tó mọ́tò de station kí n drive tẹ̀lé ẹ. ẹ lágídí àbí ẹ lágídí àbí before I count three enter. wo mi ò bẹ lẹ́jọ́ ẹjọ́ sá ọ̀gá àwọn ọmọọṣẹ́ yẹn embarrass mi bá èmi ò understand ẹjọ́ ẹ yọjú sí mi ẹ má bínú sá. Eh, madam. sá. ta ló ni mọ́tò ìfọ̀mọ́ ọkọ mi ló ní mọ́tò. ọkọ yín ló ní mọ́tò lálẹ́ wa mọ́tò ìlálẹ́ àná. Ah, àbúrò ọkọ mi ló máa jẹ́ kọ́sẹ́mi àtọkọ mi lọ sí pati àsínlé. àbúrò ọkọ ilé wà lálẹ́ àná in fact ó kù díẹ̀ kó pa àpọ̀já nígbà ní alẹ́ àná tí a dá dójú òdu ṣé wàá rí pé tá a bá mọ́tò ìlọsí tẹ̀sán ní ṣiṣẹ́ rí pé àjẹbí. Ah, ẹ má bínú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ṣé ẹ rí ẹ tẹ́ sọ̀rọ̀ yìí tèmi àtọkọ mi tàbá ti sílé báyìí bó ṣe máa ń mú kí mọ́tò nìyẹn tá a máa kóbìnrin kiri tá a máa wa mọ́tò bíi ọlọ́tí kiri gbogbo àdúgbò ẹ má bínú ó pọ́sibù kò jẹ́ òun lè rí tòótọ́ kò tiẹ̀ ṣe pé pọ́sibù òun gangan ni ẹ má bínú. so bó ṣe máa ń gbìjáde káàkiri gbogbo àní ẹ. ẹ má bínú. ètò ẹ máa ta ẹ bá sọ̀rọ̀ gidi gan tí ẹ bá nílò ẹ bá ti bá sọ̀rọ̀ fúnra yín ẹ sọ fọ́kọ so wọn á lè bá sọ̀rọ̀ because ọdún ṣe ń déwu gan because kanú pa àwọn àlàlà náà ni yín officer. yes sir. I jẹ́ kó máa lọ. ẹ ṣe thank you very much. go inside get away. ẹ jọ ẹsùn mẹ́yìn ẹ jọ. láíláí Lie, kọ bọ̀ báyìí mi mo ò lè bá wí sọmi lórí ẹni kò níṣẹ́ ti gbọ́. bọ̀ mo fẹ́ kẹ́ ẹ understand Coco. Anything I saw on sọ̀rọ̀ nípa yìí ọ̀gá wa ló jẹ́ náà kó lè dísáfù nǹkan má sí ọ̀dọ̀ wa. tó tọ́ ló sọ. ṣé wò ó sick. Eh? tọ́lá ni Tọ́lání o ò ṣe fi style kó kanra confess pé o ò ní owó tán ní kádà yìí o torí mo ti ń ṣàkíyèsí kankan pẹ́ kò sígbà tó bá ní kí á dáwó nínú ọ́fíìsì nípa èèyàn kan wàá rí excuse ni ìwọ sọ́pọ̀ lówó lọ́wọ́ sọ fún mi èmi á dè fún ẹ sọ fún mi. ṣé wọn ò rọ ìwọ ọbẹ ṣé wọn ò rọ ẹ sí mi ẹ kí ló ti yẹ pé ìgbà tí n bá ń sọ̀rọ̀ ló máa ń dá sí ọ̀rọ̀ mi wá jẹ́ kí orí ẹ pé o ṣú ara ẹ. <clears throat> ó ti tó ìyẹn kọ́ ló kàn sí nǹkan tí a ṣe fún Mr. Muiwa òun ni kí ká sọ nípa ẹ̀ ṣe ti gbọ́ ṣẹ́rí àtọ̀tún àtòsí yín nǹkan tẹ̀ ń sọ yé mi torí ta bá ní káwọ́ dáadáa náà Mr. Muiwa òun ṣèyàn gidi he doesn't deserve any good treatment kò sí ẹni tó máa níwọ̀n tí step on his toes nínú ọ́fíìsì wáyé tá a dẹ̀ mọ nǹkan tó ti fojú wa rí tó bá yẹ pé àwọn náà rò pé lọ́jọ́ kan àwọn máa kúrò lọ́fíìsì yìí ni ó yẹ kó ń wà dáadáa ó kàn jẹ́ pé ó ti di routine wa lọ́fíìsì pé téèyàn bá ti fẹ́ kúrò a máa ṣe send third party fún if not èmi gangan mi ì ní dá kọ́bọ̀ àmọ́ tọ́lá ni. ìwọ ni mo máa ní ibẹ̀ jọun sórí gbogbo nǹkan tí mà ní ọba tí ì ṣe fún ẹ just forget it owó tán ní ká dá ẹ ìwọ gbìyànjú kó dá tiẹ ṣé títí ẹ fọlọ́run. mo ti gbọ́ màdá. ọpẹ́ o. ṣé o sick. ẹ gbà mí ẹ gbà mí kí lẹ́ni ìtúnṣe ń sìn ṣé bó ń dúpẹ́ pé o ti gbà láti sanwó tí wọ́n ní ká san ni. Ah, ó ti tó ó ti tó ẹ jù mi fẹ́ ká tún máa ṣèkínní lórí gbogbo ọ̀rọ̀ yìí ó ti tó. méjì ò máa ṣe ní tìlú gbálẹ̀ hello hello Pọ́sí. hello baby. jọ má bínú ẹkùn èmi ni mo cut fóònù yẹn wà ní mítìnì. ìwọ ló cut ẹ. kí ló ní kó ṣẹlẹ̀. Baby, wo mo sick o. Ara mi ò yá o. O sick? Yeah. Ah. Mo lọ wà báyìí. Oh, wo baby, hospital ni mo wà báyìí o. Hospital kẹ̀? Ah. Kí ni ṣo sickness ẹ? Baby, wọ́n ti ṣe test fún mi. Wọ́n ní malaria, typhoid, fever gbogbo ẹ̀ ló ń ṣe mí o. Malaria? Mi mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe báyìí o. Pẹ̀lẹ́, báwo lára ẹ̀ ń sìn? pẹ̀lẹ́ òkè ó máa ní ìdí owó ni gbogbo ẹ̀. dókítà sọ wípé thirty five thousand naira ni wọ́n máa san o kán tó lè treat me? o. thirty five thousand òkè òkè òkè má wọrí Mo mo ṣe máa send ẹ̀ sínú àkáǹtì ẹ̀ lẹ́nu. wà á send thirty five thousand naira sí mi. wọ́n á lọ bẹ́ẹ̀ gbà kó lè fi clear bill. ah ah thank you so much baby mo nífẹ̀ẹ́ o. I love you and I will always love you for the rest of my life. Thank you so much. Ma Sandy. Pẹ̀lú kò tí ì di ara ẹ̀ pẹ̀lú ṣùgbọ́n. Ẹ ti máa parí mítìrì. A ti ṣe tán. Àwọn ọlọ́pàá yẹn ló dá mi dúró ẹjọ́ wọn tiẹ̀ ti pọ̀ jù ọ̀rọ̀ wọn ti sú mi. Má bínú. Kí ló wá ṣe tó jẹ́ ọkọ rẹ lọ́wọ́? Kò sí ló pè mí. Ó lára àwọn ò Are you serious? Kí ló ṣe lóun sick ni. Ah, níbo wá ló wà báyìí. ó wà lọ́sítà báyìí. hospital kẹ̀ ah, gbọ́wọ́ ló fẹ́ yọjú sí. ṣojú first thing tí mo tẹ̀wé dọ̀kọ́ ṣe báyìí ni pé mo fẹ́ send twenty five thousand naira sílé ni tó wá di weekend màá lọ chẹ́kẹ̀. ok no wàhálà. tèmi lolúwa ọmọ yóò kúkú bọ̀ ó gbọ́ ní atm lọ́mọ yẹn o kò ní ìdíkó gbó tẹ̀lé kó tó bọ̀ wọ́. <laughs> ìwọ ni kí wọn náà aṣọ méjèèjì torí bí tá kò ń ṣe ọ̀rọ̀ aṣọ ló yẹ kó bá mi sọ sí ìwà tó wù ú sí yẹn ìwà tí ò dá ni o ìwà tó yẹ kí èèyàn máa wù ú ṣojú ẹ kó dẹ̀ máa sọ fún yẹn pé ìwà burúkú ni. Ah, kí ló ṣẹlẹ̀ ṣé mo géèyàn lórí ni àbí mo fọ̀bẹ síyàn lọ́rùn. kò dìgbà tó bá pa èèyàn kó tó dipò ìwà burúkú báwo ló ṣe máa sọ fún èèyàn pé wà ní hospital nígbà tó sìn bẹ́ẹ̀ because of the fact n kò fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀. Ah, ibo mo wá wà. Ah, ah, ilé la jọ wà. Eh, ilé la wà <laughs> o já sinimá wọ̀rẹ́. o dẹ̀ ń sọ fún yàn lórí pé o wà lórí hospital o ti test ẹ wọ́n ti ṣe báyìí wọ́n ti ṣe kó dáa ìwà burúkú kí ni nǹkan náà tó fẹ́ fi owó ṣe náà kí ni nǹkan náà tó fẹ́ fi owó ṣe tó ṣe jẹ́ pé ó wà ó wà as a matter of urgency láti fi máa parọ́. ok nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo yọ gangan ló ní ìdòwò èmi náà dẹ̀ ní ìdòwò kò dẹ̀ sí tí mo ṣe fẹ́ rówó yẹn tí mi bá parọ́ yẹn. mo yọ ló ìdòwò. yẹ́ẹ̀ wọ́n láti pariwo ńlá yẹn so yà kó lè believe pé lóòótọ́ lóòótọ́ ni mo sick òun fi ẹlẹ́dàá èèyàn kan òun bà inú ẹlẹ́dàá èèyàn kan jẹ́ òfin apc ẹlẹ́dàá ẹlòmíì nǹkan tí ò da ni o ìwà burúkú ni ok kó wá sọ fẹ́yàn ẹ pé ò ní ìdòwò kó dẹ̀ fún ẹ ní owó yẹn ẹlẹ́dàá ẹ̀ gan kò ní bínú sí ẹ bọ́tí nǹkan tó ṣe yí ẹlẹ́dàá ẹ̀ rí ẹ bóun ti rí pé irọ́ pa fóun ẹlẹ́dàá ẹ̀ máa máa wò ẹ́ báyìí máa máa bínú sí ẹ ni tẹ́lẹ̀dẹ̀ ẹlẹ́dàá bá ń bínú sí èèyàn nǹkan burúkú ni o. Ah! Mr lecturer ọ̀rẹ́ ṣòro tó yẹ kó máa ń fún yàn ní chance ní National Assembly ẹgbẹ́ kí wọ́n máa advice wọn ìwọ ìgbọ̀ngàn lẹ́yìn kó máa lọ síbẹ̀ hmm, o lè advice kó kù gan kó jí kó lóun ọlọ́run mọ́ kó lóun ti change mind o. Ah, ó yẹ ah, wo ṣó máa decide aṣọ tí máa wà bó decide. ànára aṣọ kọ́ lélẹ̀ kó dá ní ẹni máa máa bẹ́ẹ̀ sọ máa máa bẹ́ẹ̀ sọ máa máa bẹ́ẹ̀ sọ kó dáa ìwà yóò dáa ń dùn mí ní kí là ń sọ. ó jẹ́ ká jáde jàre. àlọ́ má máa jẹ kù. Baby. Baby, ibo ló ti rá lówó yìí? Owó tó béèrè lọ́wọ́ mi olówó àlọ́wọ́ ẹ̀yẹ. ee eh, but because àsàtàárọ̀ yìí tí mo béèrè owó lọ́wọ́ ẹ̀ you told me you don't have money and i'm very much aware of that so where did you get this from. yeah <laughs> you should understand. like seriously. yes. <laughs> maga don pay <laughs> ah this is nice ah, ìwọ lọ máa jọ o ẹni tó gọ̀ ìwọ náà ṣáà má jẹ́ kó gbọ́n mu torí tó bá ti gbọ́n báyìí ọ̀nà jẹ́ títí wá ti dín nìyẹn. smart girl. kúdè máa wọ́kọ̀ mi ti kúrò níbi owó yìí o mi tiẹ̀ mọ̀ kówó sì máa yọjú báyìí kí má gàwa máa pè dára. so it's all yours. yeah. oh thanks Oh, that's my baby. That's mm. my darling. Come on, let's go to bed. Let's go to bed. Yeah, yeah. You go. Ah, ah, oh, uh, my baby, feel it. Oh, come on. Don't worry, baby. So is mine. Yeah, easiest baby. <laughs> Ah. Thank you. Mm, he's a kid. mo ti lọ rí manager hmm. nípa birthday so wọ́n ti accept our leave. really yes. wọ́n ti gbà hmm. wow ebi my nice gan. I like it. yeah I like the place very nice. Baby, ṣé o rò pé ọtí wọn wọ́n bí báyìí? Àná ọtí wọn ò wọ́n. Price wọn wà affordable now. Ah. Mm, yes. Ah. Ah, ibi tèmi wọ yìí ó jọ pé ọtí wọn máa wọ́n. Price wọn sí títà díẹ̀ náà ni ìyàtọ̀ tó wà ń bẹ̀. Ok, tó bá ti sọ pé o láìkẹ́, mm. kò sí wàhálà. Eh, jẹ́ kí n tètè pín àwọn ọ̀rẹ́ mi. Kọ́mọ̀ pé báyìí gangan ni venue fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ah, Good morning. morning. Ẹ jẹ́ mo fẹ́ rí mánéjà rẹ̀. Ó wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn Hello. Sorry. Oh, my fèsì. irọ́ ni o tèmi lọ́lúwa William. Fẹ́mi ìwọ náà ti change o wọ́n lè bàtà wá skul mú ẹsẹ̀ gbóṣogbo tí ó pínpín ni kò kí ń balẹ̀. gbàgbéjọ àfi ló ń ṣe ẹnà àwọn ọgbà ẹ ló ṣe rántí wọ́n ti yàtọ̀ gan-an ah, ah. àkàràdà mo wà náà mo ṣe dé ni. ìrírí ah, ó ga. báyọ̀ rẹ̀ bìtì kí ló wá ṣe. ó ti máa rí okay that's good i'm happy for you sha. but jẹ́ kí mi rí manager máa kí n disturb ẹ̀. tèmi tèmi. ẹ lọ mo rò pé mo lè dúró mo ti dá mi dúró jù o bóyá ká sọ ọdọjọ mi ṣe ti gbọ́ ó dàbọ̀. ṣùgbọ́n gáàdì mo a ní mi ò parọ́ sẹ̀. ṣé rí gáì tí mo lọ bá yẹn èmi àti ẹ̀ skul kan àjọ lọ sódẹ̀ ti pé tí mo ti rí ó kàn ní kí n lọ kí náà ni bá tí mo dé máa padà dé mo ń try kí fún un bọ̀ bínú dìde ni <laughs> bí léèrè pé kí ló sọ fún mi kó tó dìde níwájú mi bí ó sọ pé excuse me ìgbà tí máa tajú kọ́ báyìí ọkùnrin ló lọ ń dì mọ́ kí eléyìí kó máa dì mọ́ ọkùnrin ní ojú mi èmi àti àjọ lọ sọ́ọ̀tì kan ní rẹ́sítọ́ràǹtì yẹn ni o ó dẹ̀ dìde wájú mi báyìí ṣe ló lọ ń dì ọkùnrin lójú mi irú embarrassment wo nìyẹn ah! irú ìbàjẹ́ wo nìyẹn what kind of rubbish is that. sórí ọ̀rọ̀ tó wà ń lẹ́yìn tó bá bínú ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ó tọrọ olè ní ká má sóhun tó bá tún wá bínú kọjá lẹ́ẹ̀fù tó fi ń bínú yìí ó tó bẹ́ẹ̀ ó tọ́ ni ṣùgbọ́n mo fẹ́ kó wo nǹkan kan tábà rò lọ síwájú náà àárò sẹ́yìn ni wo ọmọ yìí ọmọ dáadáa mo fẹ́ kó rò lọ́kùn ẹ̀ àwọn ìwà tí ọmọ yìí ń wù lẹ́yìn ẹ̀ nígbà tí wò ó sí bẹ́ẹ̀ àti àwọn èyí tí wọn náà ń wù lẹ́yìn ẹ̀ nígbà tí òun ò sí ó ti yẹ wọ́n á fẹ́ kó gbé méjèèjì sórí òṣùwọ̀n kan náà kó wọ́n wò nítorí ìdí èyí ọ̀rẹ́ mi mo fẹ́ kó dáríjì ọmọ yìí àwọn yorùbá bọ̀ ní ta bá fọwọ́ tún bọmọ wí a fi tòsí a fi fà mọ́ra ni fàyàwó ẹ̀ mọ́ra. anyway anyway kò sí problem tí kì í bá ṣe ti ọ̀rẹ́ mi tó bá mi sọ̀rọ̀ ọlọ́gbọ́n because tó ṣé wo yẹn o nìkan ló lè bá mi sọ̀rọ̀ kí n gbọ́ kò yẹ torí ẹ̀ mo fi máa dáríjì ẹ̀. kò sí ọ̀rẹ́ mi ò ṣe tó jẹ́ kójú tì mí. ẹ wò kán ẹ má ṣe pátákó síwájú èmi lọ lè tèmi kọ́dà ẹni ò ń ṣe òkú ọ̀rọ̀. nǹkan tó wọn náà ṣe ó dára. Why would you do that? You know I love you. I know. Thank you. wà láyé mi kò o àgbàrá àgbàrá ìkọ́ agbára ọlọ́run ni wà láyé mi kò ní o agbára mi kọ́ rárá o agbára mi kọ́ agbára ọlọ́run ni wíwà láyé mi kò ní o agbára mi kọ́ agbára mi kọ́ agbára ọlọ́run ni wíwà láyé mi lòdì agbára mi kọ́ wíwà láyé mi. tó ṣì wà náà ló ṣì wà ó yá yá yá yá ẹyọ kan. máa fi ṣara lóore ni. ọmọ dúró dúró ṣé kò yẹ kí wọ́n ti fún ẹ lówó. dáwọ́ wọn padà dówó wọn padà dówó wọn padà àwọn ìyá wa ń bí iṣẹ́ wa nìyẹn ẹkẹ́mi náà bẹ̀rẹ̀ ọkọ̀ gbà. iṣẹ́ ọkọ yes ma. ah ojú ẹ̀ máa gúnrégé láàárọ̀ yìí. ah ah o ṣe àkókò ga ah ah mo gbádùn mú rẹ ah péjú péjú. ẹ o ọlọ́ọ̀lọ́ọ̀ ọlọ́ọ̀lẹ́sẹ̀ wa yìí náà ni. mú rẹ dùn. ẹ ṣe mà ẹ kí n wọnú ọ̀fìyàn kó ṣàárọ̀ monday. ó dáa o. tiẹ̀ mọ́ ti máa ń wó. tẹ́ńkárí tẹ́ńkárí kan jẹ́ yẹn mo gbọ́dọ̀ má bínú má tọ́ Ẹ̀dídẹ́ ẹ̀dídẹ́ ókè ah! ẹ̀yin ó lè àdéhùn ọ̀nà kan máa lòwó rẹ pé nígbà tá ẹ mọ̀ pé lòwó pẹ̀tró kí lè ra jẹrẹ́tọ̀ fún ẹ fi ra jẹrẹ́tọ̀ kékeré tó bá máa mí sí ẹ̀ bá gbé pẹ̀tró fọ́ níta lẹ̀ ẹ̀ jí bá gbé tú níta lẹ̀ ẹ̀ jí olè náà nìran yín jà tẹ́lẹ̀ àwọn ike chukwu àwọn ike bẹ́ka ẹ̀ tó lọ́kọ̀ ọ̀dà ókè níta àjọkọ̀ sí i. ṣe ń kọjá lọ lẹ́kọ̀ọ́ ẹ̀mí ọlọ́run kọ sí mi wípé kí n sọ fún yín pé kí ẹ ṣọ́ra fún rẹ̀ gidi gan ẹ ṣọ́ra fún rẹ̀ gidi gan àti pé kẹ́ ẹ kú fún àdúrà lọ́pọ̀lọpọ̀ kí ẹ má bàa kó sínú kòtò ayérayé ẹ jẹ́ kí n sọ tọrọ kan fún yín ṣe rí ègbélẹ́ni tí a fi rán tí kò jíṣẹ́ ègbédẹ̀rẹ̀ tí a ò fi rán tó ń jíṣẹ́ ṣe ti gbọ́ ọlọ́run yóò wà pẹ̀lú yín àlàáfíà fún yín. wọ́n ní kó ṣọ́ra fọ́rẹ̀ àbí ṣẹ́kùn ṣe mi ni alàgbà yẹn dọ́gbọ́n bá wí. Ah, ah. ó sì máa jẹ́ ẹ̀yìn ṣẹ́yìn wá jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi ni ẹ̀yin ti di ẹ̀gbọ́n mi náà ẹ rí pé màtí yín ti di ẹ̀gbọ́n tàbúrò ni ẹ̀yin ò kì í ṣọ̀rẹ́ mi o ṣọ́rọ̀ táwọn pásítọ̀ yẹn sọ lẹ́yìn ń gbọ́ ṣẹ́rí tó ń lọ yẹn ebi ń pa nǹkan tó fẹ́ jẹ ló ń wá ẹ yẹ ká wọnú mọ́tò kà lọ má yẹ kí yẹn bọ́dà yín. mo Mr. James. Baba. Ó yà lẹ́nu kó fún Mr. C. Bẹ́ẹ̀ni. Ṣẹ́rí tí a bá ti dàgbà débi kún rẹ̀ǹtì ilé ìbáàjọ́ ọmọ ten years tí irú àwa tá a dẹ̀ ti kọ̀ nínú àbá tún rẹ̀ǹtì ilé so I got fi respect sorúkọ ẹ̀. <laughs> Mr. James yẹn ni pé ọmọ yẹn ti ń ṣe tí àgbàlagbà tó ń by this ó ti dàgbàlagbà. Ìyàwó yóò ti dé ni. Ẹ ó tiẹ̀ ti dé ẹ̀ bọ̀ tó lọ sọ́jà. Ẹ báwo la yí ẹ̀yà alákọ̀wé ṣe ẹ iṣẹ́ tó yẹ kíyàwó yín ṣe lẹ́yìn ṣe nígbà tó mọ̀ pé ó ń lọ sọ́jà ẹ kí ló tí ò pọnmi kó tó lọ. ẹ n tó lọ ṣe lọ́jà ẹ o important ni mi mọ àwọn ayé. ẹ bá kópa. ẹ dáàbò ẹ ti wà náà. ẹ ẹ lọ́nà oúnjẹ tí fẹ́ bèrè ti pẹ́ ẹ̀yìn jẹnẹrétọ̀ yín tí ẹ máa ń sọ pé ẹ wọ́n jó epo ẹ̀ ẹ gbé epo lẹ̀ wọ́n gbé ẹ̀rí epo lò nǹkan kan tẹ́lẹ̀ wá ẹni tó ń ṣiṣẹ́ yẹn báwo ni ṣe lè ti mú. a máa dọ̀tí ẹ̀. ọ̀ méjì ìyá àbàdàn àti èjìkẹmẹ ọmọ méjèèjì yẹn ni. èdèdè mú wọn báyìí. ẹ kì í ṣe pé mo ti mú wọn báyìí mo fura sí wọn nítorí wọn máa ń kọjá ní ìkùnrin báyìí wọn lè máa jáde kẹjà tó ṣòfò. èèyàn kéèsì yẹn ò tí ì lẹ́sẹ̀ ńlẹ̀ kódà kò gbọ́dọ̀ di kóòtù ìbanilórúkọ jẹ́ ni wọ́n máa ṣáàjì yín fún yẹn ò tí ì ṣe pé ẹ mú wọn. ẹṣẹ́ yìí lè máa mú wọn ni. ọ̀nà àti mú wọn yẹn ló rọrùn jù fún mi. Ah! ó dà ẹni sùúrù náà ẹ mọ̀ pé àwọn kan máa ń ta oògùn oògùn eku tó máa pariwo ekole ekole. bẹ́ẹ̀ ẹ mọ̀ bá àwọn eku yẹn ṣe máa ń rí ó máa gan ni that is to say ah, ó ti gan pa. dókítà náà máa gan ọ̀rọ̀ yẹn wà ó máa sá lọ. èmi olúwa tó bá rí nígbà tí ọmọ yìí dé sí pàtì tó bá wá wò nǹkan tí ọmọ mi tẹ yé ah! àní ń bu wáìnì sínú kọ́ọ̀bù báyìí ó dẹ̀ ń kún ó dẹ̀ ń kún ó dẹ̀ ń kún títí ó fi bẹ̀rẹ̀ sí ní kún tó ń ṣẹ̀dá mi wo àwọn èèyàn kúrò fún mi ṣe yẹyẹ lè wo èmi mo yà gbé sára. ó dẹ̀ wo obìnrin títí títí wáìnì tó ń bu tó fi dà sílẹ̀. dúró ṣé mo da wáìnì sórí tébù ló ń dùn ìwọ ni àbí pé ta lọmọ tí mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀ gangan. ok ok ok má bínú ta ni jẹ́ ìrìn ọjà rẹ. sórí ọmọ tí mò ń sọ yìí Chineke mo Tọ́lání. Tọ́lání. bẹ́ẹ̀ni. tó wà ní ọ́fíìsì wa ṣé mo fi sí i mo kò máa ń kó mo yẹn ni mo kò máa ń kó jẹ ní any time any day. Ah, ah, Bánjí ó máa ń kọjá àyè ẹ ah, àánú ẹ ṣe mí ṣé èwo mo rí ọmọ tí Tọ́lá ní ni wo gbogbo sálárì ẹ tó ń gbà orí Tọ́lá ní ìgbà mi sí àánú ẹ ṣe mí tèmélùwà tá a pé torí yẹn ló fẹ́ sọ̀rọ̀ nǹkan èmi gan ti mọ̀ pé tí sálárì mi fẹ́ bá lọ nìyí ìyá mi ò bá tọrọ wọn kọ bọ̀ mí èdè fún wọn ṣùgbọ́n tá a kọ́ mọ̀ yín ni kó máa kó gbẹ lọ ìwọ máa wọlé jẹ́ kí mi máa rù kóun ṣá máa sunra come to the convict. it ìwọ àti tọ́lání bí ata àtòjú lẹ ṣe máa ń ṣe ẹ̀ agree now. tá a sọ fún ẹ bẹ́ẹ̀ tá a sọ pé mi àti tani ò gbà tara wa wo strategy tó bá ń gbọ́ strategy key òun mo fẹ́ lónìí ẹ̀ ẹ̀gbà sórí bó ṣe aṣọ ń kọ́ra mọ́ra wa yẹn ibẹ̀ mo fẹ́ gbà wọlé n bá wọlé báyìí kí n kò máa rún owó síbẹ̀ máa rún gbogbo sálárì kí n rún síbẹ̀ ni. ọkùnrin ìyọkùnrin burú ṣá. Hmm. Ah! good morning sir. Banji, what are you doing here? Um, um, fáìlì àwọn. fáìlì wo nìyẹn. agbábí. àwọn wo la gbá bí àká. rafcot. láti gbà wo nìyẹn kí ló fẹ́ fáìlì wọn ṣe. Banji and next time tí bá tún rí ẹ káàkiri nínú àwọn offices nínú company yìí tó jókòó sínú ọ́fíìsì tẹ that will be the end of your stay in this office as in in this company nuisance out of my sight. Yeah. see me in my office. Yes, sir. Okay? Yes, sir. No. Um, ìgbà tí mo dé ọ́fíìsì láàárọ̀ sir ní báńkì bẹ̀rẹ̀ sí ní bá mi rojọ́ mo dẹ̀ sọ fún pé kó máa lọ sọ́fíìsì ẹ̀ pé ó ṣe àárọ̀ kùtùkùtù but kò dá wọn tó lóun ń tọ́ láti explain àwọn kankan fún mi ni kò kí n ṣe nǹkan tẹ̀rù sà. sit down. What is your problem? observe pé o ní problem but o fún ara ẹ o mọ̀ and problem yẹn ni pé o kì í máa observe nǹkan and anybody tó bá wà tí o bá kí n tètè observe nǹkan o máa ń lose nǹkan tó pọ̀ èmi ti observe nǹkan tó pọ̀ lára ẹ ti pẹ́ mo dẹ̀ pé material tó wá òkè fún mi ni and that is why mo sọ pé kó wá rí mi. You see? Kò sí bí ọlọ́run ṣe ṣe nǹkan ni. Gbogbo ibi tí ẹ̀dá bá lè fẹ́ ní láyé, àìmọye àwọn kan. Ó là ń ṣe tí àwọn ọmọ ẹ̀dí tí a fi ń ṣe. Gbogbo yín bí ẹ ṣe wà ń bí kò sí ètí mi ò mọ̀. Kò sí ètí mi ò mọ̀ wáyé kò sí ìtì mi ò kí n rí bí ó ṣe ṣe mo study ẹ mo mọ̀ wà tó ní mo mọ̀ tó lè ṣe mo mọ̀ ìgbà tí mo ń bí ẹ bébè mo ti rí nǹkan tó pọ̀ lára ẹ mo rí i pé irú obìnrin tó wù mí gangan láti fẹ́ ní ìyàwó òní ẹ. sọ̀rọ̀ mo ti wed sàn. so ẹ lọ́ọ̀fù ara yín gan tó yẹn òun ló fi sọ fún mi pé ẹ ti ṣe wedding láìṣe kó bí ẹ ti ṣe introduction. no kò bó ṣe pé a ti ṣe wedding èmi àti boyfriend mi a sì ń fẹ́ ra wa lọ́nà nìsa. no go èrè àmì fún mi. Is that what you're trying to say? Soon. Kò sí nǹkan kan tí mo lè sọ tó lè fi ah. mo ti rò pé kò sí nǹkan tí mo lè sọ láti change mind ẹ lọ́dọ̀ ẹni tí ó sọ pé ó ti ń fẹ́ yìí. I wish you best of luck. Mama, tí ìtẹ̀jọ́. Níta tí wọ́n bá ti pè ẹ́, kò kàn dá wọn No problem. So all èmi sọ fún mi pé mi ò ní interest ni ó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bá fẹ́ sọ fọkùnrin pé ò ṣe there are ways to it èèyàn kò kí ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tán wá ti ṣe máa ṣe díẹ̀díẹ̀ gba máa wà friendly about it tó máa fi jẹ́ kó mọ̀ pé ò wà interested but sista wọn ò bí nígbà tí mo sọ fún mi pé mi ò ní interest ó yẹ mi kan tó ń sọ èmi kan sọ pé you know there are some advantages to it. Talk tọkùnrin bá ask her out àwọn opportunities kékeré kan máa ń yọjú tó dẹ̀ máa ń favour èèyàn bí ìrùbá ìwà lọ́fíìsì yẹn sìn tó bá rán ẹ jáde lọ to client tó bá múṣẹ́ wọlé istọ́ máa fún five percent tán fún every other person ọ̀gá lè decide láti fún ten percent to run tó sì ó fẹ́ wojú you know àwọn advantages bẹ́ẹ̀ dẹ̀ àwọn bonuses tó máa fún wa ń biṣẹ́ náà àtàwọn wọn bá fẹ́ fún ẹ ní leave nsìn ládàá normal three weeks tó máa fún wa wọ́n decide láti fún ẹ ní four weeks àbí five weeks ara àwọn advantages tó wà ń bẹ́ẹ̀ lèmi ṣe ń suggest pé Obama ti sọ tán o àbẹ̀rẹ̀ wa tẹ̀sí máa yìnbọn. bọ́ sista. You ṣé kìí ṣe pé ẹ̀yin tún àrà sọ fún mi pé kí n gbà fọ́gà. rárá o mi ò ní gbà fọ́gà o èmi kàn ń sọ ni pé àǹfààní wà ń bẹ gbogbo àwọn tó máa sáré wèrèké wèrèké lọ́fíìsì ẹ̀yìn ọ̀gá ọ̀gá o wọ́n wọ aṣọ kan tó sílẹ̀ bí tó sílẹ̀ bí wọ́n á gbogbo ara lẹ̀ báyìí ìwọ ní ìdòkè because ọ̀gá fúnra rẹ̀ ti notice o ti láìkẹ́ fúnra rẹ̀ naturally tẹ̀mọ̀ ọ̀gá ò níyàwó sokoso obìnrin kankan tó fẹ́ bẹ́ẹ̀ contend lọ́fíìsì ìwọ nìkan ni kò máa gbádùn ayé ẹ lọ ìyẹn lèmi rò ó tó bá ní rárá. <laughs> sista tẹ́lẹ̀ fẹ́ rí mi lọ́fíìsì kí nìkan tẹ́ fi bá mi sọ torí láti gbà yẹn nìyá mi ti wà lókè o kí ló ṣẹlẹ̀. tẹ̀mí ọmọ ìbàdàn ọ̀rọ̀ ti ní kí sọmọdé ọ̀rọ̀ yé mi dáadáa. yorùbá náà ni wọn kọ pé wọn yín lè bọ àgbà ò ní láti sọ fún pé kí n gbẹnu dákẹ́ lórí ọ̀rọ̀ yìí ní tó mọ̀ pé ó yẹ kí n dákẹ́. kò burú ọ̀rọ̀ lórí ìyàjọ́ tó ń dá lọ́fíìsì ní fẹ́ sọ ok ṣẹ́gun fàjọ yẹn lò mí pé àwọn ń dà wọ́n dẹ̀ rí ọ̀ǹda dáadáa ìnà kò dẹ̀ ní mi rò pé màá rí lè pa sálárì wa lára tá a mọ̀ ṣó ti yẹ tó mo ṣe ní pé kí n fi lò gbogbo èèyàn lọ́fíìsì lọ́ndà most of us lọ́fíìsì lọ́ndà èmi náà ti bá wọn bẹ̀rẹ̀ wọn mo ṣe ní pé kí n fi tó ẹ létí kódà tọ́lá ní gọ́ńdà. tọ́lá ní. ẹ ah èmi ò dájọ́ mi ì dájọ́ mi ì dá mi ì dá ẹ mọ bí owó ṣe máa ń mú láyà tọ́lá ní ni ah èmi ò dá o ṣé Tọ́lání ló ń coordinate àjọ ni ṣé bí Ṣẹ́gun ló ń coordinate o ní business kankan pẹ̀lú Tọ́lání tó wo tiẹ̀ bá ṣáà ti pé tó bá ti kàn ẹ́ ó tán Ṣẹ́gun ló dẹ̀ mọ́ máa dáwó fún kò ṣe Tọ́lání so you don't have any business with her àti màá sọ fún àpòwà bẹ́ẹ̀ ò lè mọ́. àwọn sábà yẹn wò ó tí mo sì. jẹ́ ìsìn nígbà tó ń fún mi ní good voice. wọ́n ṣe tó ń fún mi ní good voice nígbà rọ́bìṣì ò lè kí wọ́n complain mọ́ mẹ́yìn tí mo pariwo lẹ́yìn lórí ọ̀kẹ́ dáríjì mi o ọpẹ́ lọpẹ́ Mr James yes Mr James ọ̀dọ́ máa pẹ́ yìí ọ̀ní ọkọ mi lọ́pọ̀ tí mo fi mú. bàbá. ẹ ẹ jẹ́ àfojú olóore kan láwùjọ ká fojú olóore hàn òun ló ní kí n mú iyọ̀. àmàrógo bàbá ẹ wo bí ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ sọ ọ̀rọ̀ Mr Kọ̀sí ẹ jọ ẹ má forí mi gbàṣẹ kó àgàdà ẹ jọ. ojú òní tíì mo ṣe rọ́ọ̀sì báyìí mo wá dọ́jì ó wá tún dí pẹ̀tró mi ó tọ́ sínú jẹrẹtọ̀ ó rọ síbẹ̀ ó fà ó ṣiṣẹ́ èmi náà wọ aago pé kó tó tó ṣẹ́jú méje aláàmà blow mi ò kó lẹ́kùnrin bí wàá tó fọ ògùn ẹnu ni ó kọ́ padà dé mi jẹrẹtọ̀ bá náà kárọ̀ wá ló bá fà ìpédè wà ní ẹ̀kẹ́ kí láti jẹrẹtọ̀ mo kàn rẹ́rìn jáde ó lè ní ẹ̀ ọ́fíìsà kan sí ojú òní tí o Mr James ó lè kí ní ẹ̀ o. ìwọ ló ń jẹ́ kọ́pọ̀lọ̀ burúkú sẹ́gìrì sí ọ̀n lára láti dùn aṣọ lè ní ẹ ṣé ẹ mọyẹ ọ̀rọ̀ tẹ́tí fẹ́ ní sọ lórí ọ̀rọ̀ epo wọ́n jí epo wọ́n jí epo yìí. mo ní ẹ bá bínú sọ́jú ẹ bá bínú lọ ní ẹ bá sẹ́ni fẹ́ ṣe. ṣé ẹ rí báyìí sí ọjọ́ tẹ wá síbí ìbàdí tẹ wá ń pariwo pé wọ́n jí ilé epo mọ̀mọ́ pé mi lè ń bá wíńdọ̀ yẹn ṣe ti wá rí pé èmi kọ́ ni mo ń jẹ́ epo bẹ́ẹ̀ tó ń jẹ́ epo nìsín. má bínú mo jẹ̀bi. ah Mr James mi ò lè san oore tẹ́ ẹ ṣe fún mi tọ́ta yín bá fi parẹ́ ọpẹ́lọpẹ́ ọkùnrin onínú rẹ̀ yìí. bàbá ẹ fi mí lẹ̀ jàre ẹ ẹ fi mí lẹ̀ ẹ ń jẹ́ kí Ògúndábèdè kó Ògúndábèdè mọ̀ pé ifá kan ló lọ wò wá táṣìírí òun fi tú ṣé fojú rẹ wò mí báyìí Ọlọ́run nìkan ni kókó yọ mí báyìí kí ló dé táwọn olè fìwà jọ jésù ṣé wọ́n mọ̀ sí talk. bẹ́ẹ̀ni oṣù sọ́ńdàre ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ń dùn lẹ́nu olè fine boy for nothing ọ̀lẹ̀ fi àjẹ jésù jésù kọ́ ọ sọ pé jésù náà jalè ń gbà yí ẹ̀. ṣùgbọ́n mi wàá ṣe kankan mi ò lè gbàrò mi ò gbẹ̀san gbogbo egbò mi tó ti jí mo fẹ̀ sí kóòtù ọlọ́run ìwọ náà lọ yanjú jẹ́rẹ́tẹ̀ tó náà ó ti náà kí ẹ bọ́ọ̀ fa du two thousand and twenty three kò lè dáhùn. Mr James ojú òní. ẹ wọ bàbá ẹ wọ ẹ wọ ẹfẹ mílẹ ẹyin tẹjẹ kó ògùndábèdè ògùndábèdè ògùndábèdè mọ̀ pé ìfà kan lọ ìfà kan ló lọ wò wá. ọlọ́ṣà ọlọ́ṣà kọ́kọ́ ju ìwò mi nílé. so ẹ̀yin lẹ́yìn lọ sọ fún wọn ẹ jẹ́ kọ́ńdọ̀ jẹnẹrétọ̀ mi ẹ máa panu lé. ẹ wo Mr Ògùndábèdè ẹ̀yin náà bójú ọ̀rọ̀ jẹ́ ẹ̀yin náà bójú ọ̀rọ̀ jẹ́ ṣé arógun dábèrè tó lórí ele gan tó kọ́kọ́ jalè ó ní bó ṣe ń jalè ẹ̀ ó ń jalè ẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ dẹ jalè ìkà ẹ ti gbọ́. ogun dábèrè olórí olè ogun dábèrè àkọ́kọ́ gan ọba ìkọlóṣe ń jalè tí ó pàfẹ́ tì. Mr. Playboy, when will you stop this? Abel Derini. ohun tó ń fojú ìfẹ́ rí. mi mú wa. Mr. Playboy yóò wẹ́ a mi <laughs> o oh, serious náà gba ọnà títí lọ. ẹ nà ó <laughs> ìwé tó kù bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣé tó bá yẹ pé nípa ọ̀bùn lọ́dí lálẹ́ ìsìn inú òru ni màá sùn because mo ti mọ̀ pé àwọn ìfẹ́ kò látàárọ̀ tó ti pa àwọn nípa yẹn tún náà àfi pa àwọn nípa yẹn wọ́n rí i pé bí mo ṣe ń ṣe látàárọ̀ yẹn pé kò wà òkè tí mo ṣe tanná yẹn o and eh, kí ló ṣe jẹnrétọ̀ ẹ̀ gan. ìwọ náà rí i pé ìdíjẹ́ yẹn mo wà látàárọ̀ tí mo ṣe ń fa ló ń kú ìgbà tí mo tún rò pé bóyá oil ni problem yẹn mo fi oil sí ìgbà tí mo tún máa tán ó tún kú again so i don't know i'm tired bẹ́ẹ̀ pé tó bá ti dọ̀la máa ní láti lọ gẹ́ẹ̀tì mọ́ because mi ni mo wá sí gbà kó má sí náà kí má lè sùn tí mo wá enjoy ara mi ń bí kí fún àmà lè fẹ́ mi mọ́jú àánú mi ì lè tó bá ti dọ̀la wà lọ́ra mi. lọ́la yìí. Ah, baby oh, thank you so much. ṣe gan-an. Mm. owó tí mo ní kó bá mi gẹ̀ẹ́tì yẹn mi ń ṣeré mo rí lè ní ìdòwò yẹn bá lè ní ẹ̀gbọ́n mi mo understand tí wọ́n yín pa ti gba sálárì ni máa fún yín kí ló wà ń bẹ̀ ẹni sùúrù kí n gba sálárì mo promise máa fún yín. gbogbo ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi tó yẹ kí n béèrè rárá pátápátá ni mo ti lọ kò sẹ́ni tó lè raise ẹ̀ fún mi oní mo ṣe pè é náà. mo mọ èmi náà mọmọ ẹyin nídìí ẹ̀tọ́ kòkò sí owó lọ́wọ́ mi ẹ má rí máa fún yín sábà sì gba sálárì báyìí máa fún yín èlò ni mo fẹ́ fún yín kí ló wà ní máa fún yín. Good afternoon. Good afternoon. kọ́sítọ́mà wọlé lórí ìtúrú ẹ̀ orí báyìí ayé I will be my baby. I will be my baby. just dey bolo bolo like say my name na bolo bolo anywhere you go you where i go you make me your shadow. My heart is fire, it got me inspired And the way you talk me I admire If you live in my life will fire. You don't know what you really mean to me Stay with me, that is all I'm asking you And I will stand just like an Iroko tree Where everyone refuses to stand by you I will do Anything that you want, I will do It is you that I want it. is Anything that you want, I will do You're the only one I want, you can tell by the look in my eyes When I look in your eyes, what I see is paradise Baby girl, just say whatever And even when it's storm, you make it do anyway Ṣé sàlẹ̀ ẹ̀kùn ni àbí àárín gbígbó ń bẹ̀rẹ̀ lọ́wọ́? nínú wo olọ́bọ fún. Mo rò bá mu mi inú yẹn wà lọ sílẹ̀ Nígbà tí yẹn ní yẹn nínú òun tó wá lọ gbómi wá fún. Kí ni kò fọ́ mi ṣe? pẹ̀lẹ́ jẹ́ ká máa gbé lọ sọ́sítù jálọ jálọ jálọ pẹ̀lẹ́ no. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. inú wọn kí ni kan tẹ́ ti wá ṣe sí yẹn ah, ṣé bóyá kí wọ́n ti àárẹ̀ ìgbẹ́ ṣe máa gbé lọ sọ́sítù. bẹ́ẹ̀ni sá à ń propose àti gbé lọ sọ́sítù náà ni. Ah, ibi kẹ́mi àti ẹ̀dá lọ́sìn time ti ń lọ for God's sake kí wọ́n fẹ́ ṣe báyìí wò dẹ̀ ń lè kúrò níbi iṣẹ́ ìwọ dẹ̀ máa bísí gan. àmì ah, ìṣà mo bísí sà mo wà òkè. ẹni tó bá ti ní bísí ìwé akọlọ gbé bàgẹ́ kò tẹ̀lé mi bá mi sàlẹ̀ ń sìn. wọ́n àrí ìgbésí máa gbọ́mọ ẹ̀lọ́sọ̀ fìtú kò lè lọ dáná yẹ káàmì dẹ̀ ti lọ kò kẹ̀kẹ́ ń sìn bá gbé lọ fúnra mi ni pẹ̀lẹ́ yẹ pẹ̀lẹ́ ìyàwó lọ change pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ah, pẹ̀lẹ́ ah wà á òkè gan. ṣé ló bí ìgbà kankan ṣe ah. ṣèbí inú rẹ sísìn. inú mi rárá èmi pretend ni kò sí nǹkan tó ṣe mí ṣé rí ibi tèmi àti ọ̀gá ń lọ yẹn à lè délé ni èmi àti ọ̀gá kìdí ẹ̀fẹ́ kájọ sùn tèmi yé mi ẹ máa lọ sọ́fíìsì yín. kò sí tó ṣe mọ́ wà á òkè i'm fine. àmàròkè o kò ní jẹ́ o kò ṣe gan-an gbogbo àdáwọ́lé ẹ̀kọ́ máa máa yọrí sí rere ní ọ̀ ní ṣubú dànù. Hello. ẹ̀ẹ́ eh? nínú ilé yíyẹn náà wọ́n ti kọ́wọ́ yẹn bó ti pọ̀ sí ìwọ náà ṣe mistake báwo ló ṣe wà bí ọmọdé bá yẹn mo kọ́wọ́ fún ẹ kó fi generator ó ní wàá géètì wàá géètì tó fi kówó yẹn mọ́ ẹ lọ́wọ́ nulẹ̀ báwo ni mi ṣe ní bínú náà ókè má bínú mo yẹ sọ̀rọ̀ má bínú kí láwọn fẹ́ ṣe báyìí sìn for now mi ì lóò kankan lọ́wọ́ o but màá send owó sí ẹ títí weekend wàá lè gẹ̀ẹ́tì mi ẹ màá send ẹ sí ẹ bọ̀ sórí ní ilé yín yẹn èmi ò rò kí màá lè kó pẹ̀lú ẹ̀ mọ́ o because o ti máa ń complain jù complain lọ́tún complain lọ́sì bóyá a máa change ibẹ̀ yẹn ká lọ gẹ̀ẹ́sì bòmíì yes now eh, ok ok màá bẹ̀ sọ̀rọ̀ later alright ó dàbọ̀ ẹ eh, mọ́mi ẹ má bínú sí mo ń bọ́kọ mi sọ̀rọ̀ ni. èmi náà ti mọ̀ gbàdé mo ti ń gbọ́ pọ̀ sí i mo ti mọ̀ pọ̀ lámì pọ̀ sí i ni eh, má bínú o mo ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ mi ì dẹ̀ fẹ́ kó bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo fẹ́ sọ ní sọ ọ̀rọ̀ ìyá sí ọmọ ni torí pé èmi gangan mo nírú ẹ̀ ńlẹ̀ ọ̀rọ̀kùnrin hmm, kò ń ṣe nǹkan téèyàn mú bó ṣe mu torí wípé ojú àwa ti rí ojú tó ti rókun tó ti rọ́sà òun lọ̀rọ̀ àwa dúró wájú ẹ̀ yìí nípa ọkùnrin ojú wa ti rí ọkùnrin bó ṣe ń wò yẹn bíntín lọ̀rọ̀ wọn ọ̀rọ̀ ọkọ tìyàwó ṣòro dá sí lóòótọ́ o ṣùgbọ́n mò ń sọ eléyìí nítorí wípé ohun tí mo lè bọ́mọ bíbí inú mi sọ ni mò ń bẹ́ẹ̀ sọ mi ò rí súrà fífẹ́ láàrin ìwà àti Ọlámipọ̀ sí i má bínú o mi ò ríran o ṣùgbọ́n ohun tí mo mọ̀ ni bí mo ṣe rí bó ṣe ń lọ mo mọ̀ wípé kò sí fífẹ́ láàrin yín ah, ah, ìwọ ló ń kówó fọlámì pọ̀ sí gbogbo tó bá fẹ́ ṣe ń gbèsè ayé ìwọ ni kò níṣẹ́ lọ́wọ́ ó fẹ́ raṣọ ó fẹ́ ṣègbà ó fẹ́ ṣàwo ọkùnrin lòun ó yẹ kó lọ wáṣẹ́ ṣe ó má lọ di tó bá fẹ́ di atm o kí ni ọkùnrin ṣe máa dúndò wípé obìnrin ló láti máa kówó fún un tóun ò dẹ̀ wá kan ṣe kan ìyẹn ò kì í ṣe ọkọ bí ìgbà tó rí ibi tó tutù tó kàn pa sí kó pa síbẹ̀ tán kó kú òní bí mo ṣe rí nìyẹn mi ò ń ṣe pé mò ń rí fíṣàn òun ohun tó ti ṣe mí rí òun ni mo sọ fún ẹ̀yìn bọ́rọ̀ ọkùnrin ṣe rí nìyẹn o mi mọ bó ṣe ro ọ̀rọ̀ mi sí o torí mo rí pé ẹ̀rín ló ń fọ̀rọ̀ mi rín. rárá mà mi ì fi rẹ́rìn ẹ má bínú sí mi. ṣé ìgbàgbọ́ tẹ̀yẹ̀ sí látàrí gbogbo ẹ̀mí yé mi ṣùgbọ́n. bóyá torí ẹ̀ mọ ìwà pọ̀ sí ni ṣé lámì pọ̀ sí tẹ̀ ń wò yẹn ó nífẹ̀ẹ́ mi gan-an o ó nífẹ̀ẹ́ mi gan-an ṣé rí gbogbo nǹkan tó sọ pé ẹ rí yẹn kò kí ṣọlá mi pọ̀ sílẹ̀ rí sí torí kò lè ṣe irú ẹ̀ fún kò lè ṣe ó nífẹ̀ẹ́ mi náà dẹ̀ nífẹ̀ẹ́. ìfẹ́ náà ló dẹ̀ ṣàgbà ohun gbogbo lóòótọ́ ó dà kò burú. ẹ ṣe gan ma ẹ má dẹ̀ bínú pé nǹkan tí mo fún yín yẹn kó kéré. Ah, ohun tó fún mi kó kéré ah, ah ohun tó fún mi yìí ohun tí mo fẹ́ gan ló fún mi ó tó mi á tún ṣẹ́kù fún ti fẹ́ fi ṣe. kó tí mo gbọ́ ni pé lídìí yẹn receive call ọ̀gá yẹn ni òun ló bínú sí. torí pé pí kọ́ ọ̀lẹ́ dídì wọn láti máa explain ó nítorí pé ó ti achieve nǹkan tó fẹ́ achieve lára òun ló lè ṣe nǹkan tó ṣe yẹn ìbẹ̀lẹ̀ rí ọkùnrin ti wá bá mi. don't even go there àwọn ọkùnrin báwo ṣé ìwọ ti mọ̀ pé irú bọ̀bọ̀ yẹn ẹranko ẹ̀dá ni yẹ́ ẹranko ni sórí ọkùnrin tó bá ti lè gbé ọwọ́ ẹ̀ tó fi na obìnrin tàbí ọkùnrin tó ti níyàwó sílé tó tún wá ń yan àlè ẹranko ni wọn mm. yẹ́ bẹ́ẹ̀ ni ẹranko gidi ni wọ́n wọn ò dẹ̀ bí wọn ní ìdílé tó dáa sórí èmi tó ń wò yìí ìdílé rẹ̀ náà ti bí mi mo dẹ̀ tún yá ọmọ dáadáa èmi ò ní ever ṣerú nǹkan báyẹn fẹ́ láéláé sórí ọlọ́run gan jẹ́ ká mọ̀ wípé ohun ẹlẹ́gẹ́ ni obìnrin èèyàn láti máa kẹ́ wọn gẹ́gẹ́ gẹ́gẹ́ ni ṣódẹ̀ rí kò sí nǹkan náà tí wọ́n lè sọ fún mi nípa ẹ̀ tí mo lè believe. Really? Yes, because I love you. Are you sure? Yeah. Likewise. Ẹnu ọ̀rẹ́ mi, ó ti bínú sí mi. Ìgbọ́n torí Ọlọ́run má bínú sí mi, ṣó ti gbọ́. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣó pé ń gbé súnmọ́ ọ̀gá mi, wọn ò tẹ̀ wojú mi rárá. Wọn ò wojú mi Ọlọ́run. I'm the love wọn gbọgbọn ìwà yẹn like wọn but I think he's not interested in me. nǹkan tí mo rò nìyẹn o ah, ṣé ọ̀gá wọn ò dé láàárọ̀ yìí wọn Get, get jẹ́ jẹ́ kí n get bàtí jẹ́ kí n gé bàtí ok. Fine. but wrong pẹ̀lú gbúwa ìnà fault money for kò búwa kọ́ lélẹ̀ please return it and bring another one. abẹ́gbẹ́ ètò ẹ̀kí wúwa wa. wọ́n ètò ìlọ ni wọ́n ètò ìlọ ni lọ́dún wá sí. wrong fowl ló gbé kókó bring the right one wà ó dé wá jókòó. ok jẹ́ ká mú báyìí ìwọ náà gbọ́ nǹkan tí o sọ tọ́lá ni wrong fowl mo gbé wa jọ ń torí ọlọ́run sọ fún mi báwo ni o ṣe wrong fowl wá nígbà tó yẹ pé mo kàn ń wá síbi iṣẹ́ ní ojoojúmọ́ ni ọ̀tọ̀ níbi tọkàn mi wà wo ojoojúmọ́ tí mo wá sọ́fíìsì gbogbo nǹkan tó yẹ kí n ṣe bẹ̀ kọ́ lọ́kàn mi wà ọ̀dọ̀ ẹ lọ́kàn mi wà mo dẹ̀ ń tẹnumọ́ kí n fún ọ ní gbogbo ìgbà ṣùgbọ́n dà pé òun understand nǹkan tí mò ń sọ wo má rò pé mo máa bó ṣe lọ lọ́fíìsì o gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ló mi pàmò sórí ojú tèmi ń lu irin mọ́ yẹn jẹ́ kí n kò tún dàjà dé bẹ́ẹ̀ gbà fún mi mo nífẹ̀ẹ́ mo ṣe ń dẹ̀ láàmú ṣé ò ó walk inside this office ó sọ fún bá mi sọ bàtàbàtà lẹ́nu pé o nífẹ̀ẹ́ mi o ṣe kíní kan kíní kan tí n bá ṣe máa fẹ́ yẹn ṣé wọ́n ni mo fẹ́ fẹ́ ni inú kan sọ fún mi ni o please go and get me the right file please take it. ohun àgbà ń ṣe ká lọ́ọ́. àwọn nǹkan tèmi máa ń gbádùn ní wípé sórí bí mo ṣe máa ń bẹ ṣe yẹn tí gbogbo tó máa ń dá padà fún mi gan mo máa ń gbádùn pàrọ̀ ẹ̀ gan. ọlọ́run sórí tó bá bẹ́ẹ̀ ni. ọ̀gbẹ́ni ẹ dúró ní ìdẹwà ẹ kí ló ṣẹlẹ̀ kí ló ṣe yà ẹ ah. mo lẹ ti ń bọ̀ wáyé sáà. Ah. ẹ jà wèrè ni ọlọ́dẹ lẹ́yìn náà ẹ fẹ́ máa dènà dènà. wà á sórí ẹ̀jì sáà ló ń bá sọ sórí ẹ̀jì sáà. oríjà <laughs> gan yí. mo láìkẹ́ o ṣáàpù gan ṣó ti yẹ sórí bó ṣe ń bẹ sọ̀rọ̀ yẹn tó tó ń reply mo like ẹ gan-an sórí bó ṣe wà yìí bó ṣe dúró yẹn gbogbo nǹkan tó wà lára rẹ̀ ó yà máa kó dà sílẹ̀. wọn á ti ya wèrè lóòótọ́ because ṣé ẹ rò pé ọ̀dẹ̀ la wa àbí káà kó fóònù wá sílẹ̀ káà kó nǹkan tó wà lára rẹ̀ ti ya wèrè. ẹni ta fún yàrá ya ẹ ẹni ta fún yàrá ya ẹ. máa ọgbẹ́ni. bó ṣe wà yìí wo gbogbo nǹkan tó wà lára àníkẹ́ máa jù sílẹ̀ bó ṣe wà. ó dà ọdẹ ni ẹ ọdẹ lẹ́yìn méjèèjì àwọn ìbọn ní kété fi máa ń ṣàkárà àwọn boys ládùúgbò lẹbi ó yà kó ti ṣí èrè wà á kí ló ń ṣe ìjà ó ṣí èrè àti ẹ kí ló ń ṣe mí. Ah! ọ̀gbẹ́ni kúrò lọ náà fara jù. amoro pọ̀sí pọ̀sí pọ̀sí bí mo ṣe lálàyé yẹn ṣòro ayé látìgbà tí mo ti wá lálàyé ni mo ti ń pe nọ́mbà ọlámi pọ̀ sí nọ́mbà ẹ̀ ò lọ rárá kò sí nọ́mbà tí mi ò tí ì lò láti fi pe nọ́mbà yìí kò lọ mo dẹ̀ mọ́ra mi tí n bá lálà lálà máa come to reality but mo pray kí lè má wá sí mi ṣe. dákẹ́jàre ah, ah, alẹ́ wo ló ń come to reality má fi ẹnu ara ẹ̀ ṣàdúrà sí àlá burúkú tó ló la lẹ́yìn ká máa gbàdúrà kọ́lọ̀ má ẹ̀ kó sí nǹkan kí nǹkan má ṣe. gbogbo alámọ̀ pé àlá gan kò sí nǹkan tó máa ṣọkọ ẹ̀ fọkàn balẹ̀. Ah, má kò sùn so ṣé nítorí àlà ọlámipọ̀ sí ló ṣe fẹ́ daṣẹ́ lẹ̀ báyìí bóyá lo mọ̀ pé iṣẹ́ oníṣẹ́ lélẹ̀ please let's work. sweetheart ìgbà wo ni meeting. kí ló dé kí ló ṣe tó jẹ́ kọrẹ lọ́wọ́ bá. bá a máa ṣe rí màá nìyẹn wọ́n ní àwọn lálàá sọ́kọ àwọn a dẹ̀ ti ń bá wọn sọ látàárọ̀ náà daṣẹ́ lẹ̀. Ah, alábi ti bá wọn. aláyẹn serious gan mo dẹ̀ mọ́ra mi tí bá lálà ó máa ń come to reality mi. but still àwọn èèyàn máa ń sọ pé àlàgò àlàgò nígbà tó lálàá yẹn tó ń jó gbàdúrà. ẹ ti tàn tó bá ti gbàdúrà ó ti tán nìyẹn kò sí nǹkan tádúrà ṣe tì àwọn tó bá ń bẹ̀rù pé nǹkan máa ṣẹlẹ̀ nǹkan máa ṣẹlẹ̀ nǹkan yẹn máa eventually ṣẹlẹ̀ so bó ṣe ti gbàdúrà yẹn ìwọ ọmọkùnrin kúrò rẹ̀. because gbogbo àwọn alágò ó lè jẹ́ nǹkan báyìí ó máa máa rògbà báyìí so please don't bother yourself and this is um, a working organization please please ó ní láti concentrate for iṣẹ́ thank you all right ṣe gẹ̀ fún bóyá ẹ̀dẹ̀ tí nọ́mbà mi pè wò tàbí náà máa try débẹ̀ nsìn mo máa débẹ̀ nsìn sísìn máa débẹ̀. ẹ àǹtí ẹ má wọrí ṣẹ̀gbọ́n torí pé mo rí pẹ́ẹ́rù ń báyìí ara wọn máa wà òkè. ẹ ṣègùn ẹ̀rẹ̀ kú tọ́jú ẹ ṣe mo dúpẹ́. ṣé alpha ṣé ẹ ṣáà ti ń wà òkè díẹ̀ ní àná gbogbo ibà tí ó ń dùn ìtẹ́lẹ̀ yín kọ́ all right no problem. Auntie, let you alone in the office. Okay. Okay. Yeah jẹ́ kí n lórí dókítà mi gbọ́. àǹtí mo fẹ́ kí ẹ fọkàn yín balẹ̀ torí mo rí i pé ọkàn yín ti wà lókè báyìí ẹ má wọrí kò sí problem ọlọ́run ló rẹ̀ àfọ̀n lótìtọ́ àwa dókítà a máa ń gbìyànjú agbára wa ni àmọ́ ọlọ́run ọba ni ó máa ń wo gbogbo àsàn ọlọ́run àfọ̀n alálàáfíà làgbọ̀ ní ẹ̀ẹ̀kan mo sọ ní wọ́ọ̀dù wípé ẹsẹ̀ ọkọ yẹn ó máa ná lówó díẹ̀ láti lè jẹ́ kí treatment yẹn kó yá ẹ máa ní láti bá wa arrange to two hundred and fifty thousand naira. Hmm? Uh, yes. Um, doctor gbogbo nǹkan tí ẹ sọ pátá gbogbo ẹ ló yé mi ṣùgbọ́n kò kí ń ṣèlú yìí ni mò ń gbé. ìgbà tí wọ́n pè mí ibi but my tribe will best me. láti rí i pé mo kó owó yẹn wá fún yín tí màá ti padà sí ọ̀dọ̀ mi ẹ máa expect ẹ sàn. ok ok hmm, ẹ má wọrí kò sí problem ẹ̀yin ní kẹ́kọ̀ọ́ tètè kó owó yẹn wá. ok so that a lè tètè bẹ̀rẹ̀ proper treatment fún wọn ok mo dẹ̀ aṣọ yín pé lágbára ọlọ́run ọlọ́run á fún un lálàáfíà. ẹ ṣe gbọ́n sá ok. yeah um, ẹ gbà nurse ẹ mú ọ lọ sí pharmacy ẹ arrange ògùn kí yẹn tó lọ ẹ ṣe gan fún mi ẹ ṣe fún mi. it's all okay doctor. okay akuṣe. èlò ni mo béèrè lọ́wọ́ rẹ tẹ̀mẹ́lúwa tó o lè fún mi tó wá yí mi tó yí mi tó yí mi yí mi yí mi èlò ni mo béèrè lọ́wọ́ rẹ tó o sọ pé o ò ní lọ́wọ́ ṣàlàyé fún mi mo fẹ́ gbọ́. bọ̀dá mi ẹ ṣe sùúrù ṣé rí ẹ̀kọ́ ni understand ni o kò sówó lọ́wọ́ mi ní táìmù tí mo wà yìí o torí ẹ̀ lè mọ nǹkan tí mò ń go through ẹ lè mọ ni o mi lórúkọ kọ́ lọ́wọ́ bí mo ṣe wà yìí o tó bá wà lọ mi mo máa fún yín náà ṣé ilẹ̀ tí ń béèrè owó lọ́wọ́ mi tí mo fún yín ni. ẹ o ti ti ń sírègùn o ti ń sírègùn rẹ yẹn o ti ti ń sírègùn. èyí kọ́ lè tí wá tó ń béèrè tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀ tó ń fún mi èyí tí mo wá wá yìí ó yẹ kó máa yí n báyìí kó máa yí n báyìí já kí n sọ kíní kan fún ẹ o torí o lówó lọ́wọ́ ọlọ́ngbé ẹ lọ́wọ́ sókè nú fámìlì wa ju mi lọ òun ló jẹ́ kó máa ṣe bẹ́ẹ̀ sórí tí mo wá yìí tó bá tó rí mi ń bí ṣùgbọ́n ah, tí n bá lówó tí mo lówó máa fakọ sí i wo tèmi lọ́lúwa ìjọ tó o bá dẹ̀ tù rẹ́ sẹ̀mí níbí kó o gé dànù. n kò tiẹ̀ fẹ́ gbọ́ ọkàn má ń bà mí sọ dáadáa kí n bá lówó lọ́wọ́ máa tọ́ kù sí ẹgbẹ́. kódà ni ẹ wá nà ẹ wá kódà ni kódà ni ẹ wá kódà ni ẹ dúró ẹ wá ìwọ Ọlọ́run kí ni gbogbo eléyìí báyìí kí ni gbogbo eléyìí sí kí ni gbogbo eléyìí. ṣé mo bá wọ̀ ni. Ah, àǹtí ẹ ká sùn mo rí ẹ̀gbọ́n ẹ̀tàn mi lọ́nà sùn ẹ wò sísá ìṣòro ẹyọ kan tà nínú fámìlì wa nìyí. ẹ wá bá mi ẹlẹ́ẹ̀ni ìdòwò mo dey try láti explain fún yín pé owó pọ̀ lọ́wọ́ mi this time around bó wọn fẹ́ gbọ́ èyí ló ṣàmù nǹkan tí mò ń face lórí ọlá mi pọ̀ sí i kò sókun kan lọ́wọ́ mi bí mo ṣe wà yín náà mi ì lówó lọ́wọ́. ṣùtàn ṣé bára àwọn nǹkan tí mò ń kégbe fún lọ́jọ́ yẹn ni pé ò kì í sọ fọkùnrin pé mi ò ṣe bẹ́ẹ̀ yẹn wá tẹ̀ ṣe máa dọ́gbọ́n dọ́gbọ́n wàá máa bá rẹ́rìn wàá máa bá ṣeré wàá jẹ́ kó feel like oh important torí irú ọjọ́ ìní náà ni ká ní pé o ti sọ fọ́gà pé o ṣe ń sìn ni wàá kọ́ lọ bá wọn nípa ọ̀gá o ẹjọ́ mo ní ìdẹ́wọ̀ pé yín o nǹkan nǹkan o ẹjọ́ o ń sìn báyìí ó ti le. Ah, bọ́ sista ṣé nǹkan tẹ̀ ń travel sọ fún mi ní pé kí n lọ gbé ara mi bá ọ̀gá kọ́ máa fẹ́ mi torí kán lè fún mi lówó. nǹkan tí mò ń sọ kọ́ yẹn ah, ṣé bó wò ló ní nǹkan tí mò ń sọ fún ẹ ni pé wàá mọ bó ṣe máa ra máa lọ bá ọ̀gá in a friendly mood wàá jẹ́ kí atmosphere wà friendly gbà ọ̀gá o mo dẹ̀ need favour lọ́wọ́ yín kankan ara ẹ̀gbọ́n mi ìwé ni wọ́n wà lọ́sípítù lò mo ní di iye báyìí báyìí báyìí o. Ah, ṣé bóbìnrin ni ẹ ah, ah, kí n sọ fún wọn pé ọlámipọ̀ fún mi ẹ̀gbọ́n mi tó ní ìdúró àbí. tó bá dọ́dọ̀ gà sọ fún pé ẹ ọkọ mi wà lọ́sibítù o so ọkọ ẹ̀yìn ọkọ kejì o ẹ fún mi lówó mo fẹ́ lọ sanwó ọkọ tó wà lọ́sibítù ó dà pọ̀rọ̀ tí mo sọ yìí ṣé o ò ní làkàyè mi èyàn dẹ̀ mọ́ máa bẹ̀ sọ̀rọ̀ máa ṣe bíi pé kí n tó bá délẹ̀ tán sórí olú ẹ̀ náà ló máa da gbogbo ẹ̀ lé lórí owó òjò kọ́tẹ́ mo wá gbà bá mi fún un. kí ni kò sọ fún yàn pé o ní ìdòwò kó dẹ̀ kówó fún ẹ òun ló de ẹjọ́ wẹ́wẹ́ tá à ń tọ́pọ̀ ọlọ́run á fún wọn lálàáfíà bó bá ṣe jẹ́ kó jẹ́ kí n túmọ̀ kí pẹ̀lẹ́dẹ̀ you're welcome. ẹ̀rọ náà nìyẹn um, lọ ṣiṣẹ́ lórí ẹ̀sìn kò dé get back sí mi. èmi ti lọ rí dókítà o mo lè ti fún wọn ní two hundred and twenty thousand. ó ah, ti fún wọn ní two twenty thousand. sọ̀nà. ó mà ṣe dúpẹ́ lọ́wọ́ ẹ̀. kí ló ń dúpẹ́ lọ́wọ́ mi fún fún gbogbo nǹkan tí mo bá ṣe fún ẹ bára mi náà ni mo ṣe fún. àǹtí ẹ kẹlẹ ẹ kú tọ́jú wọn dókítà ní kẹrin ìlú sáwọn. bọ́ọ̀dù wọn ni mo ti kúrò sí ìnà mo ti fún wọn lówó kò mí ìbọ̀rọ̀ owó lọ́fẹ́ bá yín sọ náà ẹ̀ mi ò wá sure of nǹkan tó fẹ́ discuss pẹ̀lú yín but he asked to see him. ọlọ́run bọ̀ fún mo ń bọ̀ ó sáré lórí dókítà ó kéré. tí pọ̀dún kan wọ́n tún sáré lóyún mi sínú ṣé fẹ́ pa wọ́n ni. èmi náà bó wọn bó ṣe ń ṣe ń bá ti kàn pẹ́ báyìí gbọ́n ni bá ti kàn pẹ́ gbọ́n ni. bẹ́ẹ̀ ṣe nǹkan ló ń dúró bẹ́ẹ̀ ṣe nǹkan ló ń dúró gbam ló ń dúró gbam a ní kẹ́ ẹ lo rọ́bà dáàbò bò. n ò lè lò kò bá ń lára mu. kò bá yín lára mu. kò bá lára mu ìtùn wa ní gbádùn ẹ. kó ya bàyín lára mu ni ó gbọ́dọ̀ bàyín lára mu ẹ gbọ́dọ̀ máa gbádùn ẹ ni. ẹyin gbogbo yín dẹ owó tẹ gbé dé ńlá. ó máa wọ yín lára. nọ́ọ̀sì kẹ́mi ẹjọ ṣé dókítà ti dé. ẹ wọ́n ti dé. ha mo dáhùn ṣé ọ́fíìsì ló wà ní. ọ́fíìsì ló wà. ẹ káàárọ̀ sá. ẹ káàárọ̀ báwo ni ṣe wà ókè. ẹ ṣe ń bọ̀ níbi ṣe ń dayà ni. bẹ́ẹ̀ ni sá traffic ni sá. traffic ni. àǹtí mo ti fẹ́ rí níbi ọjọ́ méjì mẹ́ta kò sẹ́yìn mo ṣe ń wò pé tí n bá kúrò ní wọ́ọ̀dù tí mò ń lọ tí n padà sí ọ́fíìsì kí n yọjú sí ọ̀nkú ní wọ́ọ̀dù wọn kí n rán wọn sí pé kẹrin ìjọba ti dé ṣe rí ibi tí a lọ opportunity láti bá ẹsẹ̀ wọn dé yẹn àti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba but a ṣì máa níde owó kékeré kan láti fi complete ẹsẹ̀ yẹn kó lè balance dáadáa a ṣì máa níde bóyá like one hundred and fifty thousand naira. yà yà ṣẹ́rí ní tó ṣẹlẹ̀ gbọ̀ngàn rẹ̀ mà ìgbà tí wọ́n examine ẹsẹ̀ yẹn padà a kàn discover pé ọwọ́ ìsàlẹ̀ bí ẹsẹ̀ yẹn gangan eegun kan tún ti yẹ̀ ńbẹ̀ yẹn ṣe wá rí ibi tí ibi ọwọ́ tó báyìí ló ti yẹ̀ ṣe wá rí ibi ọwọ́ òsì yẹn ìkan ó wọnú báyìí ó ti wọnú ara ẹran bẹ̀ yẹn so a sì máa ní láti ṣẹ́gẹ̀tì láti yọ eegun yẹn jáde so ṣẹ̀dẹ̀ mọ̀ pẹ̀lú gbogbo owó tẹ̀tí ná kò ní dáa kó jẹ́ wípé ìwọ̀nba díẹ̀ tó kù yẹn òun ni a ò fi ní ṣiṣẹ́ yẹn bó ṣe yẹ kí a ṣe sọ ọlọ́run á lọ́wọ́ ọlọ́run tó ń pèsè fún yín máa pèsè fún yín ọlọ́run bá. dókítà ṣé rí one hundred and fifty thousand tẹ́lẹ̀ kí n ti lọ wá wáyé owó yẹn tún pọ̀ díẹ̀ sá ẹ jọ ṣé kò sí ẹ̀pọ̀ tí ẹ tún lè ṣe fún wa ní ah, ẹ understand mi nù dóò àtijọ́ help ara àbọ̀ láti lè because àmọ̀ owó náà lẹ́nu but you know ọ̀nà tí mo believe pé a lè tún fi ẹ̀ para wa òun yẹn ìfúnná sùn ó yẹ kó wòye gòkè bẹ́ẹ̀ la but all the same ọlọ́run á pèsè fún ilágbó ọlọ́run bá ṣe understand bóyá later <laughs> àti ó máa ra ẹ ṣá gbìyànjú ṣá ṣe gbọ́ ẹ pẹ̀lẹ́ máa ẹ kú tọ́jú ànúṣe mi kò tó pẹ́ aṣọ tàbí iná lálẹ́ bẹ́ẹ̀ lórí wo gẹ́gẹ́ bí orúkọ mi ọlá mi ń pọ̀ sí tọ́lá tèmi ṣe ń pọ̀ sí nìyẹn o <laughs> ayé ni mo máa jẹ kú tí mo ṣe wà yìí. tẹ́bi fún gbogbo nìyẹn o. ọlá mi pọ̀ sí ọlá ẹ̀ ọ̀dẹ̀ ni wọ́n òkè tí ọlá ẹ̀ wà ẹ̀ kò ní jábọ̀ ah, òótọ́ ọ̀rọ̀ ni ká má sọ hmm. ó mọ pé gbogbo ìgbà náà ni máa ń bẹ sọ pé àwọn ìwà tó ń wù yìí kó pọ̀ sí kò ń ṣèwọ ọmọlúàbí mo máa fẹ́ kó change ṣé o mọ magnitude nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ ni pé òun já ilé onílé báyìí ó dẹ̀ fi ń bo tiẹ̀ mọ́lẹ̀ ìwà burúkú ni èmi àti ẹ̀dẹ̀jọ mọ̀ pé àwọn èèyàn wà wájú wa tó jẹ́ bí aṣíwájú wa tó ti wo àwọn ìwà yìí kó dẹ̀ padà pè wọ́n for example àjọmọ Hosseini lẹ́kàn gbogbo wa wèrè yìí ni bọ̀dá yẹn wù títí tó fi dèrò Côte d'Ivoire ẹnìkan tó tún mọ̀ dáadáa ó la bí àjàsà ìyẹn tiẹ̀ ká máa gbowó lọ́wọ́ obìnrin ká máa ṣe gbogbo àwọn ọ̀wà bálabàlà bálabàlà òun ló sọ wọ́n di èrò Ghana ṣùmẹ̀kà lọ́lọ́ ń ṣe ń Ghana báyìí ẹ èmi ò dẹ̀ fẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀ sí wọn nítorí pé ọmọ àní show me your friend and I will tell you the kind of person you are. Oh, anyway ọ̀rẹ́ sórí gbogbo àwọn tó ń darúkọ yẹn wọn play games wọn dáadáa ni gbogbo àwọn Wúlàbí Àjàsà tó ń lọ Ghana kíní kan lè kàn sẹ́ni tó lọ Côte d'Ivoire wọ́n play games wọn dáadáa ni tó bá play games wọn dáadáa wọ́n ní end up sí Ghana ṣoré mi tó ń wò yìí ọmọlẹ tó ń wò yẹn Ọlọ́run ló mọ ọmọ ràn sí mi gẹ́gẹ́ bíi magat tèmi tá a máa sanwó mi every time kò yẹ ṣoré mi Amẹ́ríkà lèmi ń gbà lọ pẹ̀lú eléyìí tèmi ń play ọ̀la mi ọ̀la mi pọ̀ sí ọ̀la náà lè pọ̀ sí àmín báyìí bá ti sọ̀rọ̀ tán n ta bá ń sọ fún kí n gbọ́ kí n gbà kò ní gbọ́ kò dẹ̀ mí gbà náà ni ọmọ pé times down number náà ni máa ń bẹ̀ ẹ́ mo bẹ́ẹ̀ sọ ní kọ̀kọ̀ mo bẹ́ẹ̀ sọ ní gbangba pẹ̀lú ẹ̀ náà ó change ó ah, jọ kó stop kíní yìí ah, jọ nítorí olú àwọn nǹkan tó ń ṣe yìí ò dáa nítorí at the end of the day wàhálà yìí náà orí mi ló máa padà dá sí because we are close friends. ó má wọrí pẹ̀lú gbogbo yẹn má wọrí sórí gbogbo àwọn mága tó ń sọ yìí sórí ọmọ yẹn tó bá decide pé òun ò ní sanwó mi mọ́ mága mi tún máa wá tó máa sanwó mi lọ. ó wàá tún mélòó mi. gbábílẹ̀ ni mága pò náà naija ah, ló sọ̀rọ̀ báyìí. wọlé jà lọ. ẹ ẹ àdúró àbájẹ gbàgbé má jẹ gbàgbé nǹkan tí mo wá gan ló bá yẹ mo wá fún <laughs> wa. mo mọ máa gbọ́ ni. àlọ́ ẹ̀ mọ́ lọ ẹ̀ mọ́. Ah, another one hundred and fifty thousand naira. are you kidding me? bí mo ṣe rí nìyẹn o. Ah, i'm serious. nǹkan tí dókítà sọ fún mi nìyẹn wọ́n ní àfi kí one fifty thousand naira wa ṣé ẹ tiẹ̀ wá rí bí mo ṣe wà yìí fifty thousand naira ló wà nínú àkáǹtì mi mi ì ní owó kankan lọ́wọ́ mọ́ ẹ ẹ sista àbí ẹ lè rí hundred thousand naira yá mi èmi. torí dókítà ní tìǹbù bá lè ti wá owó yìí ó ní ká má lọ jẹ́ kí nǹkan tí ò dáa kó ṣe. báwo ló ṣe ń sọ ọ́ báyìí níbo mo ti fẹ́ rí owó yẹn ó ṣàmùpá àti gbàsálà bàdé ṣe ń gba owó báyìí mo lọ san gbèsè ni because owó yẹn gan ti bá gbèsè ńlẹ̀ so kò ń ṣe pé mi náà ní sufficient money lọ́wọ́ kó tó ṣẹlẹ̀ kì í ṣe pé bí èmi náà lè tọ́ pẹ́ báwo la ṣe máa fi ṣe báyìí. dúró kí gangan ni nature illness bọ̀bọ̀ yìí. ẹsẹ̀ ni. ẹsẹ̀ ni wọ́n á ní kẹ́kọ́ àdúró owó yẹn wá owó lè ní owó lọ́la. ó ti sú mi. hello mo wà lọ́fíìsì báyìí báyìí má bọ̀ má bọ̀ má ni mo wà ó ṣe ó ṣe tàbí ìwà ó ṣe ìkan láwọn ọ̀rẹ́ mi náà ni mo sọ fún nípa owó tí mo ní ìdí ni owó ló ń kọ́ bọ̀ wá fún mi. Ah, ó ṣe máa ní sọ̀rọ̀ yẹn. ṣẹlẹ̀ kí ló dé kí ni ìtumọ̀ one fifty thousand naira tí ló ń bèrè lọ́wọ́ ìyàwó mi ẹ̀gbọ́n mu yọ̀ ló lọ́ pé mu yọ̀ ó lé mi àti àjọṣe business mi ìdẹ̀ mọ́ anything so bá one fifty thousand naira ṣe jẹ́ ah ọ̀gbẹ́ni take easy now kí ló dé rẹ ń pariwo mi lórí rubbish wo nìyẹn. mo ń pariwo mo ń pariwo kí báwo ni one fifty thousand ṣe jẹ mi ìmọ̀ nípa ẹ̀ kí ló tẹ lọ bèrè owó lẹ́yìn ẹ̀ ah irú rubbish wo nìyẹn kí ló ṣe é ah, ṣé bó ní kọ́kọ́ tèmi àti ẹ̀dìjọ àgírísì nígbà tó máa gbéṣẹ́ wá fún mi. kí ni. lọ́tọ́ máa gbéṣẹ́ wá àjọ àgírísì pé ok forty percent ní àgbà ẹ̀yìn àgbà sixty percent gbogbo tó bá pè mí jẹ́ olè bíi ti ẹni ṣé bọ́wọ́ tèmi lówó yẹn ń dé sí bọ́ tó wọ́n yẹn bá ti dé màá mú àdéhùn ṣẹ màá kó fún yín tí bá kó fún yín tó yẹn wá yọ twenty percent fún mi ṣé mi gọ̀ ni wà ni mo lọ tún béèrè owó mi irú rọ́bìṣì wo nìyẹn wà ṣọ́ ara ẹ̀ gan. Ah! ọmọ ara yìí ṣé ìlẹ̀ níyàwó ni ṣé bíyàwó tèmi ni ṣé bí nǹkan tó bá wù mí ni màá fún yín má bínú ìjọ tó rọ lọ owó kọ́lẹ̀ mi fi gbogbo ilé ìkalẹ̀ sí ìgbà mi. kíni kíni ṣèbí fake doctor nìyẹn ṣèbí fake nìyẹn iṣẹ́ ògùn ló mọ o ní certificate o lẹ́nìtì fake pálí ló ń lò. lẹ́nu tiẹ̀. èsè mi àbí fake nìyẹn ó rẹ̀ tó sick. má bínú kì í ṣẹ̀ṣẹ̀ wòlé ká dé bandage mọ́ ní ward òun kọ́ ló fi ń rìn káàkiri yẹn màá jẹ́ káwọn èèyàn mọ̀ wípé fake arọ nìwọ náà fúnra rẹ̀ yes. Ah, eh. jẹ́ kí n sọ fún ẹ sórí tí wọ́n bá tó bẹ́ẹ̀ tó bá tó bẹ́ẹ̀ gba fifty thousand tó bá tó bẹ̀ kó gbà máa jẹ́ kó mọ̀ wípé fake doctor yẹn. ẹ ẹ àwọn ṣòwò yóò. no problem yorùbá máa jẹ́ wàrà mi fún ọ. èmi àbí honestly ọ̀gẹ́ni kò lọ́fíìsì mi. ọmọ àbúrò ni mi máa ṣó ẹ o máa bí ẹ̀dá kó bá wọn fìtì yẹn lọ́wọ́ ìyàwó problem. o lè. yorùbá fake doctor fake. fake arọ fake arọ. sista ẹ jẹ́ ìjọba mi lọ ẹ jẹ́ ìjọba mi lọ. déètì yẹn máìkì kankan ṣẹlẹ̀ sí i in fact gbogbo kíní yìí ọrùn mi ló wà. kò sí wàhálà ẹ̀yin náà bá wa gbàdúrà lágbára Ọlọ́run kó wọ báwa náà ṣe ń plan ẹ bíbá déètì ò ní yẹ. ìjọ ti rí Ọlọ́run ẹ má kí n kọ ṣẹlẹ̀ sí déètì ẹ ṣe gan ma kẹ́ni náà ẹ ṣe ma kẹ́ ẹ tẹ́ kẹ́ ma. ẹ bá mi kọ́ ga yín o. wọ́n á gbọ́ ma. ìwà wo lẹ ń gbà yẹn kí ni gbogbo eléyìí náà ọmọ tẹ́mi yẹn ló sọ fún mi ní ọ́fíìsì sí pé dókítà tún ní kò mú one hundred and fifty thousand naira kí ló dé tẹ́ fẹ́ pa báyìí tó bá ti yẹ pé gbogbo alamọ̀ pàǹgbà ṣé wáyé ká tún ṣàṣejù lórí ẹ̀ ni àṣejù lélẹ́yìn náà tíyàn bá jẹ èèyàn yẹn dẹ̀ fàtẹ́gùn sí tábà tiẹ̀ ń gbọ́ ọmọ ọlọ́mọ á tiẹ̀ fi wọn á ṣe níwọ̀ntúnwọ̀nsì kí ni gbogbo eléyìí tèmi ni kò yí ẹ kó gbọ́ nǹkan tí mo sọ fún ẹ kó lọ sọ fún ọlámípọ̀ sí kó dìde lórí bẹ́ẹ̀dì òṣì tó sùn sí yẹn kó gbalé lọ bẹ́ẹ̀ ni sọ fún dókítà sí pé mo ní kó gba lọ ìtọ́ṣe yẹn ti tó o àṣejù lélẹ̀ mi lọ́wọ́ ń bẹ̀ o ṣé fipá ọmọ ọlọ́mọ ni òun ló sunkún fún mi lọ́fíìsì sí pé òun tún wọ́wọ́ káàkiri tó fẹ́ lọ́kọ́ fún dókítà ó dẹ́ mo jáde kó get out ó lè jọ. màmá ṣé gbogbo nǹkan tẹ̀yìn sọ ìdá yín lójú ṣá. ó dá mi lójú gbogbo ń tó sọ pátá etí mi ni mo fi gbọ́ kò dùn mí ọwọ́ mi ni wọ́n sọ gbogbo ẹ̀ sí láti bẹ̀rẹ̀ títí tó pẹ́ ara ta mi mo ṣe ní wá sọ fún ẹ ara ló ta mi ara mi bù máa ṣọ nígbà tí mo gbọ́ bọ́ ṣe ń sọ. Hmm. olúwa ṣàmàwòye ọlọ́run ọba ń bẹ lórí ìtẹ́ kò yí padà yóò ṣe dájọ́ mo dídán dúró dègbà rẹ. ṣé ká wá sọ wípé kò sí ẹni tí a lè fi ọ̀rọ̀ lọ̀ mọ́ báyìí. Ah, kò sí o kò sí ẹni téèyàn lè fi ọ̀rọ̀ ara ẹ̀ lọ àfi bàbá yìí ni ah, èèyàn èèyàn wọn inú dẹ̀ jìn ọ̀dàlẹ̀ lèèyàn bó ṣe ń wò wọ́n yẹn. Hello pọ̀ sí o ṣe o o ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan tó bá jẹ́ wípé bí gbogbo èèyàn ṣe máa ń ṣe rèé tí wọ́n dẹ̀ mú jẹ ó kù ẹ́ ó kù ọlọ́run gbogbo nǹkan tó ṣe pátápátá gbogbo ẹ̀ ni mo ti mọ̀ ó ṣe ó ṣe o. wo ó ti tó má wulẹ̀ sunkún mọ́ ọ̀rọ̀ ẹ ti dayọ̀ ọ̀rọ̀ ẹ ò kì í ṣọ̀rọ̀ ẹkún ó yẹ kó máa dúpẹ́ ni wípé ọ̀rọ̀ yóò sì kọjá abi tó dúró sí tó bá jẹ́ ojú bẹ́ẹ̀ lọ tó di tó gbẹ̀mí èèyàn kí lèèyàn fẹ́ ṣe ọpẹ́ ni kó máa dùn ìyẹn ló fi máa mọ̀ wípé bí mo ṣe ń sọ pé mo mú ẹ bí ọmọ torí gbà tí wọ́n ń sọ ọ̀rọ̀ yẹn báyìí mò ń gbọ̀n báyìí ni bí mo ṣe ń gbọ̀n rè mo wá wò pé tí mi ì bá wá débi wá sọ ọlọ́run pàápàá jẹ mí yà ó ní mo ṣe wá sọ fún ẹ ó ti tó má kì í mú má kì í mọ ọ̀rẹ́ òkè ṣọ̀rẹ́ ọdún ọpẹ́ ni kò máa dùn. ṣé o. mo ti tọ́ máa ṣe. Ọlámikù kí ló ṣe kí ni problem ẹ̀ ń sìn. torí òun wọlé òun jáde bí obìnrin i don't understand you kí ló ṣe. bọ́lá ti wà nílé solution ló yẹ ká wá sí báyìí. ok kí ló fẹ́ kí n ṣe what do you want me to do. òun bí mi pé kí ni solution tó yẹ kó wá you are the man here think of something anything just think. i'm trying àtìgbà tí lady tuntun fún mi pé òun ti find out nípa kọ́ńtà ṣe brain mi ti scatter i don't know what i'm thinking again. brain ẹ ò lè scatter n sí. you don't think obìnrin ni ẹ ronú. i'm thinking i'm trying. i don't i don't know. ọ̀rẹ́ mi. ok mo ti pẹ́ jù náà mo ti pẹ́ jù mo ti retí ẹ látẹ̀kọ́ náà. ẹ ẹ the traffic ẹ pọ̀ gan. ok you can go you can go. alright I'll see you later I'll see you later right. thanks. Yeah. baby we are leaving this country right away right away right now. o better. because lady mi mọ̀kọ́ tó lè ṣe ó lè kọ́ lọ́pàá wa anything can happen we can stay okay. yes yes. just pack anything you can pack. àbẹ̀ òdẹ̀rí ní ohun tó ń kojú ìfẹ̀rí. Mr. Playboy, oh, when will you stop this? àbẹ̀ òwì ní báwo ni ìjà ẹ pẹ̀lẹ́ bíṣẹ́. good morning sir. ẹ pẹ̀lẹ́ o kí ni mo lè ṣe fún yín. ẹ jọ sá àṣẹ ni dr wale. là èmi nìyà kí ló ṣẹlẹ̀. you are under arrest. ah irú ọ̀rọ̀ wo nìyẹn insult nìyẹn náà kí ni ìtumọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé. ṣé mọ miss kòfó. yà mo mọ dáadáa. tẹ ṣẹ́yìn fún. ok anyway kí ló ṣẹlẹ̀ kò tiẹ̀ yé mi kí ló dé. for your information miss kòfó yẹn ti jáde kúrò láyé wọn ti kú. ìgbà tó kú ṣé wọ́n sọ pé mi ò pa ni àbí ẹ rí ọ̀bẹ lọ́wọ́ mi. nǹkan tá à ń fẹ́ nìyẹn so ẹ máa lọ explain nǹkan tẹ mọ̀ ń pa kú ẹ̀ ẹ máa lọ explain station wa. wẹ́ẹ́ kò sí problem ẹ jẹ́ kí n gbé kàmí. sà agbẹ́mọ́tò wà sà. káwa yẹn. tíkẹ́ẹ̀tì yẹn padà. afa. láàárọ̀ kù. afa kí ni dr wálé lè ṣe táwọn ọlọ́pàá ti wá àrẹ́sì wọn. ẹyin kò kò yé mi náà o bí tí mo wà ní tí mo ti ń gbọ́ tán ní wọ́n ṣe ń fẹ́ nìkan ẹni náà sì kú. ṣé wàá kó wá àrẹ́sì wọn. kò yẹ kó wá àrẹ́sì wọn àbó máa gbọ́rọ̀ burúkú tó ń sọ jáde lẹ́nu apart ah, ah. from pé dr wálé ṣẹ́yún fún yàn ṣó máa ní òmò ń pa ogbó atrocities tí dr wale commit hospital yìí àbí nítorí pé àfẹ́ sọ ẹnu wa ò gbà á. ṣé wàá tó tòrè. kò tó. nígbà tẹ́ fi hàn sínú condition tí o dánú wọ́ọ̀dù ẹ wá dúró síbi ẹ̀ ń rojọ́ kàkà kẹsẹ́jú ẹni tá a rẹ̀ ò yá ẹ̀yìn dúró síbi ẹ̀ ń rojọ́. ẹ má bínú alọ́ba. ẹ wò tí kankan bá ṣe ìyàwó mi ẹ lógo ẹ ti gbọ́. ikọ́ lè ṣe wọ́n. mo yọ tí ọlọ́mi pọ̀ sí l'accident níbo ah, mo dáràn mo ti gbọ́ mo ti gbọ́ mo ń bọ̀ sí eh, mo ń bọ̀ mo ń bọ̀ èmi náà ṣẹ́ni ọ́fíìsì ní jẹ́ sáré sign in ok ṣe ó ṣe mo dáràn. ẹ ń fojú ìfẹ́ ra rè ẹ̀sán wákẹ́ o fọ́nà ẹ̀bùrú pinlẹ̀ ọ̀rọ̀ kò gbọ́. But I trust you, you betrayed me. Ọ̀dàlẹ̀ balẹ̀ lọ́mẹ nídàlẹ̀ àlọ́. My sister, yeah. Ìwọ fara rẹ̀ wò ó. Ṣọ́dà. Ẹni àná òkú ni. Bọ̀dé ni mo dárí jì. Ọ̀wọ̀ ẹni àná ọ̀fẹ́ ni lójú. Bàtà sẹ́nu ṣọ́dà. I'm I'm sorry. I'm sorry. Dáríjì mi. Dáríjì mi. Kò sí kan tí mo fẹ́ lọ́wọ́ ẹjú pé kò dáríjì mi lọ. Nítorí ipò tí mo wá yìí mi ti mọ̀ kan tó máa já sí. I'm sorry. I'm sorry. Olamiposun, what have I done to deserve all this? Ṣé ẹ̀ṣẹ̀ ni pé mo nífẹ̀ẹ́? Ẹ̀ṣẹ̀ ni pé mo gbé gbogbo ọkàn mi lé ẹ àṣé ò nífẹ̀ẹ́ mi sówó ọwọ́ mi ló nífẹ̀ẹ́ ó wá sọ mí di atm mo pọ́wọ́ fún ẹ. I'm sorry. ṣé òun ló wá rí sìn lórí ìjàjú ogun ó ṣe ó ṣe. ń ké yẹn mi ò bí alára àwọn ẹkún tó máa ń ké yẹn ọmọ ìgbà mi ó máa máa ṣe báyìí ẹ̀yà mi ní hospital mo ò bí alára àwọn ẹkún yẹn ló ń sun yìí ni pẹ̀lẹ́ ó máa ṣe o ẹni awí fún ọba jẹ́ ó gbọ́ ni àṣẹ́mi tí ẹ yìí lè padà jèrè ọ̀rọ̀ lára ẹ báyìí ẹ̀ mo máa ń ṣàlàyé fún ẹ pé kò sí ẹni tí ó so èso ibi tó ká rere ń bẹ̀ àwọn nǹkan tí wọ́n máa ká ń ló ti ń ká yìí ọ̀hún nìyẹn sìn mo ń gbọ́ tó ń sọ lẹ́ǹkan yìí ó ń sọ fọ́mọ yẹn pé o mọ ibi tó máa já sí èmi mọ ibi tó máa já sí mo ti kà wọ́n dẹ̀ ti ṣàlàyé fún mi amputation ni wọ́n máa gé ẹsẹ̀ ẹ̀ ṣebí player yẹn o máa ń sọ pé player yẹn ìwọ ń play òun play òun play àbí Messi àti sí Ronaldo tọmọ bọ́ọ̀ gbájú gan tí injury bá dé ó máa jókòó sórí bẹ́ǹṣì ni ìwọ ti wá ní life injury báyìí kò sí nǹkan kan tó máa ṣe tó bá ti gé ẹsẹ̀ kò sọ̀rọ̀ mọ́ kò wọ́n máa ń tọ ẹsẹ̀ ní díẹ̀. owó làbí ó ń tọ ẹsẹ̀ lóòótọ́ ó ń tọ ẹsẹ̀ bọ́ apprentice lọ́mọlọ́mọ ọdún kẹjọ tó ti wà ń bẹ̀ tó ń kọ́ṣẹ́ ni ó dẹ̀ yìí máa lo sixteen years kó tó mọṣẹ́ ẹ̀ dáadáa wà ní gbogbo egungun eléyìí tí ń rún ọlọ́run kó o tún lówó láàkáǹtì àti lọ́ṣẹ́. dókítà ní kí ẹ yọjú sáwọn. ọ kí n tún yọjú sí wọn kò sí wàhálà ẹ bá ń sọ fún wọn pé mò ń bọ̀ ǹsìn dókítà tún ti ní ká yọjú sáwọn báyìí kò dẹ̀ sígbà tí mo yọjú sí dókítà tó kìnní kan mú wa wọ́n lè náà fẹ́ fún ẹ lábẹ́rẹ́ kìnní kan kìnní kan kìnní kan tí ẹ mọ spẹ́lì àwọn kìnní yẹn twenty thousand upward lábẹ́rẹ́ kọ̀ọ̀kan ti bẹ̀rẹ̀ imagine èmi dẹ̀ ti náwó tán ìwọ dẹ̀ kẹrẹ̀ ó láwùn nígbà tó ń play tó ìwà lórí fíìdì tó ń gbá bọ́ọ̀lù lójú méjèèjì fàájì ló máa ń ṣe fún wa power ọ̀sìn dẹ̀ ni máa mú mí mú jẹyọ kan lọ hmm, wàá ń kọ́ fún wa lásùn àbí pẹpẹ soup kò síjọ́ tó kówó fún mi rí èmi dẹ̀ ti náwó lé ẹ lórí ojoojúmọ́ ti máa ń bọ̀ láti ọ́fíìsì bíi ni máa ń rìsíùmù sí mo ṣàlàyé fún ẹ pé ọ̀rẹ́ mi ló máa dá sí wòran báyìí èmi á lọ rí dókítọ̀ èmi dẹ̀ mọ̀ pé kò sí nǹkan tó fẹ́ sọ ju ká mú wá lọ iye tó bá dẹ̀ ni a mú wá kò ṣàlàyé fún wa adé báǹkì ẹ adé bẹ̀ ọ sọ pé kò sówó nú àkáǹtì ẹ kódà ó fowó kọ next of kin ó fi sí i ah ó dájú o ó dájú o nólè olólè ó lè rí lọ́bẹ̀ẹ́ atm dẹ̀ ti sọnù. ó mà ṣe o ọ̀rọ̀ pásítọ̀ ìpàpà ṣe mọ́ mi lára àṣẹ́mi ni pásítọ̀ yẹn ń bá wípé kọ́mọ yẹn sá fún kí ni mo ṣe ìwọ náà kí mo ṣe ìwọ lọ kí mo ṣe ìwọ lọ àbámọ̀ kì í ṣíwájú ọ̀rọ̀. kí ló dé ah, ah. kí ló fẹ́ kú tó sùn ṣé mi sọ fún ẹ mo sọ fún ẹ náà ìgbà tí wà tàbúrò ẹ tẹ pàdé àpòpọ̀ tẹ ń gbowó lọ́wọ́ ọmọbìnrin yẹn mo sọ mẹ́gbẹ́ kò kìlọ̀ fún o ó gbọ́

wo no! ò time bá mi sàlẹ̀ the next ten minutes or twenty minutes tó bá dẹ̀ bá mi èmi ti lọ́ọ̀tì mi nìyẹn ó dàbọ̀. Ah! gbogbo ẹni tó bá ń ṣe ohun kọ̀ọ̀kan kọ́ máa kíyèsí ẹ̀ kúlẹ̀. Ah! Yes. Wow. Oh, kí ló ṣẹlẹ̀? Jókòó náà. Ẹ jẹ́ kí n wá bá mi sá. No, no, no, dìde jókòó. Ẹ jẹ́ kí n wá Oh, oh, fẹ́ kí n gbọ́ nǹkan tó fẹ́ sọ nìyẹn. Jókòó. Kí ló ṣẹlẹ̀? Mo ní kí wọ́n á tọrọ àforíjì ní ọ̀dọ̀ yín nìsan síbẹ̀ nípa irọ́ tí mo pa fún yín nígbà tí mo máa gba owó lọ́wọ́ yín sá. ó parọ́ fún mi náà tó sọ pé ẹgbẹ́ wà ní hospital pé ó ní problem pẹ́sẹ̀ ń dùn ìpẹ́ fẹ́ fi ṣètọ́jú ẹsẹ̀ and later tó dẹ̀ lọ jẹ́ pé boyfriend díẹ̀ ló lọ kówó fún àbí ṣe bí nǹkan tó fẹ́ sọ fún mi nìyẹn ìyẹn ń ṣe rọ̀ sure no problem. ẹ má bínú sá mi ti wá mọ̀ yìí pé ṣe ni boyfriend mi ẹ̀ pé ó ń tàn mí ni. ọmọ máa ṣe o. àṣé ti lẹ́ni tó fẹ́ fẹ́ sá. sorry. mi ò ṣe wá mọ gbogbo àṣírí yẹn láìpẹ́ ní sá. ẹ má bínú sá. ìwọ náà mo rú ọ̀gá tẹ ni mi ò lè bínú sí nǹkan tó ṣẹlẹ̀ nítorí pé tí n bá bínú. No báwọn èèyàn bá tiẹ̀ sọ ìwọ fúnra rẹ̀ wá sọ wàá rò lọ́kàn wá sọ lọ́jọ́ kọ̀ọ̀kan bí a pé mo ní interest inú ẹ̀ mo sọ pé mo fẹ́ fẹ́ and that is why tí mo fi ń burú wọn ẹ̀ which is tí o rí bẹ́ẹ̀ ohun tó bá máa ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ then èrò ọkàn mi nìyẹn bọ́dọ̀ dẹ̀ ní kò rí bẹ́ẹ̀ no problem kó tó di wípé nǹkan tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ó ní mo ti mọ game tó ń play pẹ̀lú mi òun fẹ́ ọlá mi pọ̀ sí i anífowóṣe mo ṣèwádìí pẹ́ dáadáa ni ṣọtiyẹ but ìyẹn ń ṣe problem àtọ kì í ṣe problem gbogbo owó tó gbà lọ́wọ́ mi mo yọ̀ǹda ẹ̀ fún pátápátá mo mọ̀ pé bó pẹ́ bóyá tó bá dojú ṣíṣú fúrọ̀ máa ń là ní <laughs> o ṣẹ̀bi o àtọ. mo nípa ètè bá mi sọ nígbà yẹn pé any interest nínú mi tí mo sọ fún yín pé no nígbà yẹn sá. ọ̀rọ̀ wo nìyẹn. tí a fi pè mí wá sí ọ́fíìsì. ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ tó jókòó síbi tí mo fi jókòó bá ah, ah. o rò pé position yẹn yàtọ̀tọ̀ ọ̀tọ̀ níbi tó jókòó sí lọ́jọ́ yẹn ọ̀tọ̀ níbi tí mo jókòó sí jẹ́ ká wá jọ sọ̀rọ̀ níbi tá a jọ jókòó sí mi ò ní interest inú ẹ̀ ò mú mi láti fẹ́ o torí tó bá jẹ́ pé mo fẹ́ nígbà yẹn náà ohun tó ṣẹlẹ̀ ńsinsin náà ló máa padà ṣẹlẹ̀ so má wọrí mo sọ ń gbà yẹn ni mo ní ẹ̀sìn kò sí nǹkan tó jọ wọ́n bẹ́ẹ̀ mọ́ torí ọlọ́run ti ṣe ẹni tó wù mí lọ́kàn tí mo fẹ́ fẹ́ tí ọ̀rọ̀ ara wa dẹ̀ jọ yíra wa àwọn ò tí ì wed a ṣe fẹ́ ṣe wedding ni ṣó ti yẹ ń sìn mo dẹ̀ mọ àwọn area tó ti good dáadáa máa dẹ̀ ní ìdí ẹ̀ gan torí in the next three months ń sìn a máa bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo àwọn planning lórí ọ̀rọ̀ wedding kò ṣe wedding ó dẹ̀ bẹ̀ẹ́ tá à ń sìn kí wọ́n ti ti máa gbé àwọn iṣẹ́ kọ̀ọ̀kan fáwọn èèyàn mo mọ̀ kó good nù pé a fẹ́ tún lè ṣe a fẹ́ ṣe àwọn decorations oríṣiríṣi. So màá láìkẹ́ láti jẹ́ kó bá mi dẹkóréètì ibi tí a ti fẹ́ ṣe pàtì bá mi dẹkóréètì mọ́tò àwọn gift tó bá gbé wá kó sábà mi mójútó gba àwọn tó necessary láti bá mi dẹkóréètì dẹkóréètì ẹ̀ gẹ́tẹ̀ bọ̀ọ̀lù iye tó bá fẹ́ gbà kó jẹ́ kí n mọ̀ ok. àbó lè ṣe é fọ guy i know you do it <laughs> that's good um, mo ṣe fẹ́ pé ìwà àti bàbá náà ń sìn ni pé kẹ́ mọ̀ kan tí ẹ lè ṣe lórí.